àti àṣà wa èdè wa ẹ̀yin olólùfẹ́ wa káàkiri akéwì ṣàlàfíà ní àkúrú ojú ọjọ́ bó ṣe rí gbogbo ẹ̀yin dẹ́rù wa káàkiri ní orí Star Times lẹ́kọ̀ọ́ nìbàdàn lọ́sọ̀gbọ̀ lọ́yọ̀ káàkiri àkiri èyí tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára náà ni nílùú Amẹ́ríkà ní Canada káàkiri náà àkiri ètò àgbààgbà náà ni àmọ́ eléyìí tún wá ń yàtọ̀ torí pé ọ̀dọ̀ bàbá wa la wà lẹ́yìn bàbá tó jẹ́ pé àwọn ni wọ́n ń gbé àṣà tí wọ́n ń gbéra káàkiri àgbáńlá ayé ẹ̀wà tó jẹ́ wípé kékeré pátápátá pátápátá pátápátá làwọn ti ń rí wọn wọn ti mọ̀ wọn àtọ́wọ̀n bàbá wa àwọn màmá náà máa ń sọ pé ah bàbá yìí bàbá dáadáa ni ẹ̀wà tó gbá ṣàgbá ni adẹ̀ tí wọ́n dàgbà tó yìí náà àti wọ́n bá àbójà kan tó yẹ kó jẹ́ kí inú èmi tẹ máa dùn gidigidi ń pé mo wà pẹ̀lú bàbá ẹ ti wáá bàbá lórí nígbà tí káàkiri lọ sún Òṣogbo káàkiri bàbá máa ń wọ̀n náà máa wọ pé kò tó káwá bá bàbá lágbàlá bàbà àwọn tí àjọ dúró tọrọ eléyìí a fẹ́ kọ́gbọ́n ni a fẹ́ rí nǹkan kan dìmú ni àti pé a kò fẹ́ máa béèrè ọ̀rọ̀ lásán torí bàbá yìí ẹ ọlọ́run gbà fún ọ gidigidi kan ní ìtọ́lẹ̀ wà láyé tó wà láàyè àdàkàwọ̀ ọ̀dọ́ náà àwọn nǹkan tí òye wá ń àṣẹ ń pè àṣà kárí ìdìbò bàbá wa náà ní gbogbo àgbà aláìmọ̀ bẹ́ẹ̀ nínú bàbá wa araba tìlú Òṣogbo bàbá wa Ifáyẹmí Ọ̀ṣúndà Agbolo ẹlẹ́bùn ìbọn bàbá mi ẹ kú ojúmọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun. inú mi tẹ̀wá dùn pé aṣọ funfun ni mo wọ̀ funfun náà ni. ẹ ṣe púpọ̀ ẹ ṣe. bàbá ẹ bá mi gbogbo ṣe púpọ̀ ẹ kú etí gbọ́ ojú tá fi ń wò wá ò ní fọ́ o etí tá fi ń gbọ́ wá kò ní di ẹ kú láéláé ẹ kú àti ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ ẹ kú àtìgbà níbi tẹ́ ẹ rìn lẹ́ẹ̀kan àdúpẹ́ ojú tó tún túnra wọn rí lónìí orúkọ tèmi ni ìfàyẹmí ẹlẹ́bùìbọn àràbà awo ìlú òṣogbo ìlú òṣogbo bíi náà la gbé ti bí mi àtìyá àti bàbá mi ìlú òṣogbo ni bàbá mi akínrìndé àkànbí ẹlẹ́bùíbọn ó jẹ́ ìkan lára àwọn ìdílé olùtìmọ̀ẹ́ àwọn tí wọ́n parapọ̀ tí wọ́n tẹ ìlú òṣogbodó tìmọ̀ẹ́ lárọ̀ tí wọ́n bá ń sọ ìtàn bọ́n sì tẹ òṣogbo wọ́n ní tìmọ̀ẹ́ àti àwa ní olùtìmọ̀ẹ́ ẹni tó tẹ ìlú òṣogbo ìdílé wa ìdílé olúọdẹ ni gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé ló wà ń bẹ̀ a sì gbọ́njú bá láàdì lárọ́ gbogbo àwọn nǹkan àtayébáyé iṣẹ́ ọdẹ ṣíṣe ìjálá gbogbo nǹkan àtayébáyé ló wà ní ìdílé wa kó tó di pé àwọn ẹ̀sìn òkèèrè ó ń dé tó wá ń gba àwọn nǹkan kúò díẹ̀díẹ̀díẹ̀ ìyàwó mẹ́fà ni bàbá mi ní ìyá tèmi ni ìyàwó kékeré ìgbà tí wọ́n fi bí èmi ẹni tí mo tẹ̀lé tó jẹ́ ẹ̀gbọ́n mi ó jẹ́ ó ń ṣe àwa àlọ́ ó máa ń lọ ó máa ń bọ̀ ìgbà tó pẹ́ dúró àsìkò tán fẹ́ bí èmi wọn ò tètè rọ́mọ bí bí wọ́n wá oyún wá oyún ìgbà míì kan lóyún kó bàjẹ́ ìgbà míì kan bímọ kó kú eléyìí ló fa pé kán máa wá ṣe egbòogi obìnrin tí ó bá ń tí ò tí ì lóyún ó di dandan kán máa ṣe nǹkan tí gbogbo gbogbo oògùn tó ń ṣe fún ìyá mi kò ṣiṣẹ́ ìgbà tó wá dijọ́ kan ni wọ́n dá ifá ifá ló wá sọ yí pé kíyá mi kó má lo egbòogi kankan mọ́ wípé Ọ̀ṣun ni kí wọ́n lọ bọ àgbo ọ̀ṣun òun ni kó mọ̀ pé ọmọkùnrin ní ń bọ̀ pé ọmọkùnrin tí ń bọ̀ yóò sì jẹ́ olókìkí pé gbogbo ayé ni wọ́n ti gbórúkọ ẹ̀ pé ní kíyà mi máa lọ gba àgbo ọ̀ṣun gbà wọ́n ṣètùtù ìtọ́jọ́ márùn márùn ìyá mi máa ń lọ sódò ọ̀ṣun láti lọ omi àgbo ọ̀ṣun iná náà mu tí wọ́n fi lóyún mi inú oyún náà mo wà tí wọ́n tún fi sọ pé ọmọ yìí o ọmọ tí ń bọ̀ yìí o babaláwo ni ó mọ̀ ṣe o wọ́n gbókọ rẹ̀ káàkiri o ibẹ̀ náà ni bàbá mi ti mú ẹni tí èmi ò tí ì dáyé mo sì wà nínú sọ fún ọ̀gá mi olóyè Ifáníyì Àgbọ̀ngbọ̀n pé oyún tí ń bẹ nínú ìyàwó mi ọkùnrin ni ó fi bí ìwọ ló sì máa kọ́ ní ẹ̀kọ́ Ifá torí pé àgbà ti dé sí pé a lè pé yóò pẹ́ kó yá a lè pé yóò yá kó pẹ́ bàbá mi ti dàgbà gan ńgbà yẹn gbà tán wá bí mi ọjọ́ kẹta tí wọ́n bá bí ọmọ náà máa ń dá àkọsẹ̀jáyé ibi àkọsẹ̀jáyé ni wọ́n ti rí okọ bó bá yẹ mí yóò yẹ fá tó bá yẹ fá yóò yẹ mí gẹrẹrẹ mọ̀rìwò ń yẹ mọ́lẹ̀ gbọ́n ṣe ń pè mí ní Ifáyẹmí nù Ọ̀ṣúndàgbònù torí pé omi àgbo ọ̀ṣun nìyá mi mu tó fi lóyún mi òun ni wọ́n ṣe ń pè mí ní ọ̀ṣun dàgbò nù tí mo bá ní ibà ibà n ò ní àìsàn kankan tí máa ń ṣe mí nígbà náà ju ibà lọ wọ́n wá lọ sí ibi àgbo ìyá mi ti ní ìkòkò àmùkàn ní kọ̀rọ̀ yàrá báyìí tó bá ti lọ gba àgbo lódò ọ̀ṣun yẹn bẹ̀ wọ́n da omi yẹn sí. Si omi yẹn ni wọ́n fún mi wọ́n á fi pa mí lára tí mo bá ti ń gbọ̀n tó tútù mú mi báyìí tí bá ti fún mi lágbo wọ́n á fi sáàmù jẹ mi yóò fi ra mi ní gbogbo ara wọ́n á gbé mi pọ̀n yóò máa kọrin ó ní mọ́ kàgbo mọ́ sódàgbò nù ó ní mọ́ kàgbo mọ́ sódà tí ó bá yìí tó ṣẹ́jú márùn èmi tí mo ti ń gbọ̀n ní ìsìn tí mo ara mi ó ti ó ti gbóná màá ti mọ́ ní bàbá ọ̀tá ní bàbá máa mo ṣe ń jẹ́ Ọ̀ṣundàgbo nùnú ọmọ ọdún mẹ́rin náà mo wà tí bàbá mi ti ń kọ́ mi ní ẹ̀kọ́ Ifá ẹ̀kọ́ gbogbo nǹkan tó ti fi ń hàn mí ti ń sọ fún gbogbo àwọn èèyàn nígbà tí bàbá mi wá papòdà ọdún 1957 ni bàbá lọ bí àgbáre so. láti wá ọ̀gá mi tó jẹ́ babawo mi tí mo máa ń kọfá lọ́dẹ ọjọ́ márùn-ún márùn-ún ni mo máa ń lọ ọbẹ̀ lóòjọ́ ọ̀sẹ̀ fa tí n bá lọ láàárọ̀ màá dé nírọ̀lẹ́ n bá lọ láàárọ̀ ìgbà tó dijọ́ kan ni ìyá mi bá sọ pé kí n di gbogbo àwọn ẹrù mi pé kí wọ́n á máa lọ gbé lọ́dọ̀ ọ̀gá mi ní pópó ní òkè pópó bí mo ṣe kúrò ní agboolé wa tí mo bọ́ sí òkè pópónù òkè pópó yìí ni mo wà níbi tí mò ń ti ń kọ́ fáyẹn gbà tó di ọdún 1962 òní wọ́n dá Mbari Mbayọ̀ sílẹ̀ ilé tí mò ń gbé ó dojú kọ Mbari Mbayọ̀ báyìí títì ló là wá láàrin ní Catholic Mission Road Professor Wuli àti olóyè dúróládépọ̀ gbogbo àwọn tí wọ́n ní ìtara fún àṣà yorùbá wọlé ṣóyínká eh, yẹmí bísírì gbogbo àwọn èèyàn kàǹkàkàǹkà yẹn ni wọ́n dìde pé láti gbé àṣà yorùbá wọ́n dá mbàárì sílẹ̀ ní ìbàdàn ó wà ládàámọ̀sìngbà wọ́n dá sílẹ̀ ní onitsha ulibaya àti ọ̀gádúró ládìpọ̀ àwọn ni wọ́n wá dá ti Òṣogbo sílẹ̀ wọ́n wá dá sílẹ̀ pé láti gbé gbogbo ta àṣà ìbílẹ̀ jí gbogbo àwọn nǹkan àtijọ́ tó ti jẹ́ pé ẹ̀sìn òkèèrè yẹn ó ti fẹ́ mọ àwọn èèyàn wọ́sọ ìbílẹ̀ mọ́ wọn ò jórúkọ ìbílẹ̀ mọ́ wọ́n ti bá ọ̀làjú lọ àwọn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ta àwọn nǹkan wọ̀nyí jí ọ̀gá wa Professor Olibaya àti Dúró àwọn ni wọ́n ibí ni wọ́n ti ń ṣe èmi kàn a máa ń wòran wọn tí wọ́n bá ń ṣe nǹkan ọdún 1962 yìí torí February náà dàǹbárí ilẹ̀ gbà tó di July eh, òyìnbó tí mo pè ní Wilbaya yẹn gbogbo ọdún ìbílẹ̀ tán bá ti ń ṣe ní máa lọ ọbẹ̀ léegun léléegun ṣeégún bonifáǹsìfá yóò lọ síbẹ̀ yóò yàwòrán yóò béèrè àwa ń ṣe àìsùn ọdún ifá ọba nílé olúwawo ibi tá a ti ń ṣe àìsùn yìí a máa ń sún yẹ̀rẹ̀ ifá àwọn àgbà ó sún yẹ̀rẹ̀ àwọn ọmọdé náà ó sún yẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan ó ti dolóògbé báyìí láníyì àlàdé èmi rẹ̀ àjọ jẹ́ irọ̀ àwa jẹ́ ọmọ kéékèèké táwọn èèyàn máa ń gbá ah, àwọn ọmọdé yìí tílání yìí bá bọ́ bẹ̀ èmi náà bọ́ bí yẹ̀rẹ̀ tílání ibẹ̀ ni wúlìbàyà ti wá sọ fún Dúróládépọ̀ pé ọmọ yìí hmm. yóò mọ bá wa ṣiṣẹ́ ni ọ̀gá Dúró bá pè mí ló bá ní ṣé mo gbọ́ nǹkan tí èbó ìwí pé kí n wá darapọ̀ mọ́ ǹbárí eh, ǹbáyọ̀ pé àjọ máa ṣiṣẹ́ papọ̀ ah, mo ló dáa professor am ọlọpẹsà ọ̀rẹ́ yín kọ tẹjọ ń ṣe wọn wọn. ẹ lánìyí òun náà babaláwo àjọ máa ń sùn yẹrẹ fa ni ṣùgbọ́n wọ́n á rí tèmi wọ́n rí tèmi yàtọ̀ pé ah, tó láti tèmi bá ti bọ́ síbẹ̀ yẹn àwọn èèyàn máa ń wọ́n náwó wọ́n pàtẹ́wọ́ wọ́n wọ́n rí pé ah, ọmọ yìí ó ṣe dáadáa bí ulibaya ṣe bó ṣe tọ́ka mi nu ọ̀gá bá ní nǹkan tí èèbó yìí sọ fún òun pé kí n máa wá sí mbari pé àjọ máa ṣiṣẹ́ papọ̀ bá lọ dà máa lọ bí bẹ́ẹ̀ tí báyà bá ní nǹkan kan tó fẹ́ béèrè àbìmí kí ni tó kù bá kúnlẹ̀ Yorùbá báwo ni wọ́n ṣe máa ń sìnkú irú orin wo ni wọ́n máa ń kọ irú oríkì wo ni màá máa ṣàlàyé rẹ̀ fún lóríṣiríṣi tẹ́ bá ní kí máa bọ̀ ká jọjọ máa ṣe tẹ́ bá ní eré kan tẹ́ gbé kalẹ̀ bá nítàn kan tẹ́ fẹ́ ṣe wúlìbáyà ó lè mú ìtàn wá látinú ìwé Johnson àbí kó rí ìtàn míì tó ṣe pé òun fẹ́ kàn ṣe ìtàn yìí ò ní ọ̀nà tí ó bá àṣà Yorùbá àwọn àjọ jókòó wọn máa bi mí léèrè pé tí wọ́n bá fẹ́ joyè ní báwo ni wọ́n ṣe máa ń joyè bí wọ́n bá fẹ́ kíyàn bí báyìí bó wọ́n ti kí irú oríkì wo ni bóun èmi ó mọ̀ ṣàì àlàyé gbogbo nǹkan tó di pé wọ́n wà á wọ́n ń hun papọ̀ tí ó fi pàṣẹ ń ṣe títí ṣùgbọ́n bàbá tí mo wà lọ́dọ̀ rẹ̀ kò nífẹ̀ẹ́ sí mo ti máa ń lọ tẹ́lẹ̀ tí n bá ti dá nígbà tó di pé kí ló ń wá lọ́dọ̀ èèbó onírùngbọ̀n kí ló ń wá kí ló wá lọ lé dúró ṣé wọn náà máa pidán ni dúró tí ń yọná lẹ́nu òde ń pidán pidán ò ṣe é tí bàbá rẹ̀ ní ọmọ wa tí máa ń dìjà wa nù tí wúlì bàbá ti ránṣẹ́ sí mi báyìí mi ò ní lè sọ màá purọ́ èyí purọ́ pé bóyá mo lè sọ pé mo fẹ́ lọ kọ́ fà kan lọ́dọ̀ tí wúlì bàbá wa fi mọ́tò rẹ̀ gbé mi tó wá já mi sílẹ̀ ní títí nígbà tí n bá délé àwọn kan ti rí mi bá pé níbo lọ lọ ibi tí mo sọ níbo ìwọ wo níwọ tí tí èbó èbó onírùngbọ̀n jẹ́ tó wà ní ọkọ̀ èbó tí wọ́n já ọ lẹ́ẹ̀mbẹ́ wàhálà jáde wọ́n lù mí lílù àgàgà tí wọ́n bá wá lè gbọ́ pé àwọn ní ibi tí dúró tí wọ́n ti ń ṣe kíní yẹmi ẹlẹ́ à tí bá délé báyìí lílù sẹ́yìn lọ wá ṣe ni tó fi mọ́ ìgbà tí mo tèmi náà fẹ́ mọ kọ̀wé torí mi ò lọ sílé ìwé. mo fẹ́ bèrè yẹn pé báwo ni wọ́n ti inú ilé ni mo ti kọ́ gbogbo ìwé mi tí mo mọ̀ ní ibi tí mo wà yẹn náà ni torí ọdún 1955 ni wọ́n ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ kárí ayé. Mm tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbé kalẹ̀ ńgbà yẹn 1955 wọ́n ń wọlé fi orúkọ sílẹ̀ hmm. tó ń gba orúkọ àwọn ọmọ tí ó wà síléèwé bàbá mi wà láyé a wà lárúurú lọ́dọ̀ ẹni tó wà lólu ọdẹ ńgbà náà la wá rí àwọn èèyàn méjì tẹ́ ń lọ mú ní bá mi àwọn àlejò méjì kan ní mọ̀ ń lọ léyìí hmm. àwọn ní ẹ̀yin ní mọ̀ ń wá lọ a rò pé bóyá àwọn tí ó bẹ̀ wọ́n ní nǹkan tẹ́ bóyá wọ́n fẹ́ ṣe àyẹ̀wò hmm bàbá pàdé wọn lọ́nà mo ní bàbá ọmọ yín yìí ẹ jẹ́ kí a kọ ọkọ rẹ̀ lẹ́ẹ̀kọ́ mọ́ wá síléèwé kò lọ léèwé o wọ́n lè ti ifá ní ọmọ sí ifá lọ́rùn àbáwáyé tiẹ̀ ifá ní ẹ̀yìn wọ́n ní kò di lọ́wọ́ tó bá wá sílé ìwé láàárọ̀ tó bá sì dé ní ìrọ̀lẹ́ kẹ́ ẹ máa kọ ní ifá bá ní kò ní rí bá mọ́. Hmm. ẹ̀rù ń bá bàbá ó ní ó láwọn tẹ́ lọ́wọ́ padà ó lóun sì fẹ́ kélé yìí náà kó kó bá ọkọ̀ bòmíì lọ ó ní ó láwọn tẹ́ lọ padà ó ní àwọn àbúrò lẹ́yìn gbogbo wọn ní fọkàn wọn lè tẹ́ lọ léèwé gbà yẹn gbà mo adé pópó mo tún wá ní àwọn ọmọ mẹ́ta tá a jọ jẹ́ irọ̀ táwọn náà ń lọ léèwé tó bá lọ léèwé láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ wọ́n mọ̀ ṣe àṣewò iṣẹ́ fún wọn ẹ̀gbọ́n kan wà tá à ń pè ní Jimoh ó máa ń ya àwòrán ilé báyìí téèyàn bá fẹ́ kọ́lé àwọn ni máa ń ya àwòrán rẹ̀ oní máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi wà á jókòó máa wò wọ́n gbogbo bí wọ́n ti ń ṣe ó wu èmi náà kí n kí n kọ̀wé kí n mọ̀wé mo á lọ ra exercise mo ra lẹ́ẹ̀dì fúnra mi náà ni mo ṣáà tí n bá rí ṣáà gbà tó dijọ́ kan ọ̀rẹ́ mi kan bàbá rẹ̀ wà ní Gold Coast kò tí ì di Ghana ń gbà yẹn hmm, bàbá rẹ̀ máa ń fowó ránṣẹ́ sí hmm. láti òkè òkun ó sì máa ń bẹ̀ mí ní oògùn a ní kí n bóun so oògùn sọyè a ní kí n bóun so oògùn bà máa máa ṣe fún kankan òní tó bá ti wá ti léèwé dé òní ó mọ̀ pé ọ wá wo nǹkan tí àwọn olùkọ́ wa kọ́ wa lónìí wá wo eléyìí kínní ni àárín kínní ni kínní ni ah, èmi náà bá bá ń kọ́ títí àwọn tí wọ́n wà nílé wa tá a jọ ń ṣe pàtó díjọ́ kan ni ọ̀gbẹ́ni Jimoh yẹn ló bá ní ta ló lè spẹ́lì ṣokoloko báńgòsè àwọn mẹ́ta ẹnì kìíní pé gbólóhùn mẹ́rin ó dúró ẹnì kejì ó pe gbólóhùn mẹ́ta ẹnì kẹta ó kàn sáà ń fọwọ́ sọ́ọ̀kọ̀ ó bá ní ọ̀gbẹ́ni jimá ṣé mo lè sọ ṣé wọ́n ń kọ̀wé ni ṣé wọ́n lọ iléèwé ìyá kan sì ń kọjá lọ nítorí gbangba iwájú tàbá ẹ̀ láti ìyá ni ah, bó bá mọ ẹjẹ́ sọ sọ bó bá mọ bá ṣokoloko bá ń gòsè bó bá pè onógùn jù nínú gbogbo gbólóhàn ẹ̀ sòkè ò ẹ̀ lè ọ̀gá ọ̀wé ń mú ọrẹ́ ló bá ẹ̀yin tá à ń kọ́ ni ẹ̀ mọ̀ ẹ̀yin tẹ̀ ẹ̀ ti ń wòran yín ẹ̀ tó jẹ́ pé nǹkan jí wò nọ́mọ̀wé ẹ̀yin ọ̀mọ̀wé kí ni wọ́n fi ṣe ẹni tí nǹkan ń wò yìí báyìí tá à kọ́ ló wá tún mọ nǹkan ìwádìí ti gbogbo àwọn ará ẹ̀dẹ̀ bá àwọn yẹmi mọ̀mọ́ wéwu wọn gbogbo yẹn bá ń sọ pàkà ah, yẹmi ló spẹ́lì kíní bá di kí gbogbo àwọn obìnrin kan máa wá bẹ̀ mí ní pàǹkọ hmm. ọjọ́ òbí ọmọ mi pàǹkọ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ kọ lẹ́tà yẹmí wá pàǹkọ. ọ̀gá mi tí mo wá wà lọ́dọ̀ rẹ̀ náà wọ́n ní èèyàn kan ní Ghana kò fodua à ń pe bàbá yẹn ní Sàláwù wọ́n máa ń kọ lẹ́tà sí wọ́n sì lẹ́nìkan tí ìmọ̀ bá wọn kàwé Gabriel Ọdúnadé nílé ẹ̀gùn ajé. E ni bàbá òun wà òní máa bá wọn kọ lẹ́tà ní máa bá bàbá òun ó wá gbé mọ́ṣíìnì ẹ̀rọ ìránṣọ rẹ̀ ó wá lọ sí oko iléèfẹ̀ ní omi funfun wọ́n ní ọjà kan wà ń bẹ àwọn obìnrin pọ̀ ń bẹ wọ́n máa ń rán aṣọ dáadáa pé yóò máa rí ṣe ń bẹ̀ ju gbà tí òṣìṣẹ́ tààrà lóṣogbo ń bì ló bá lọ oṣù mẹ́fà mẹ́ta bàbá yẹn wálé ọ̀gá mi wá ń mú lẹ́tà wọ́n wá ń parọ́ rẹ̀ jọ bàbá tó wà ní Ghana ní bá ránṣẹ́ ṣé nǹkan ṣẹlẹ̀ ni a kọ lẹ́tà àrí sí i ṣé nígbà tí eníṣẹ́ di ẹ̀kẹta pé ah lẹ́tà ń di bíi mẹ́wàá nǹkan ṣẹlẹ̀ ni ìjọ náà ni ọ̀gá mi bá wá pè mí lọ Yẹmí ṣé wọ́n lè ka àwọn ìwé tí ah, bí mo bá mọ̀ ẹ jẹ́ ìyẹ̀wò tí mo bá mọ̀ mo bá mú mo kàwé kìíní mo ka lẹ́tà kejì mo ka kẹta mo ka gbogbo lẹ́tà ń bá fún mi ní kọ́bọ̀ mẹ́sàn-án náà kọ́bọ̀ ó ní kí n lọ rí ra airmail láti fèsì fún bàbá tó wà ní Ghana mo bá bá wọn kọ́ èmi náà mo post yẹ gbà tí èsì dé èmi náà mo bá wọn kà bí mo ṣe di akọ̀wé nù gbà tó wá dijọ́ kan bàbá tá a máa ń kọ lẹ́tà sí ní Ghana tó bá wálé wọ́n pè ní sàláwù ní olúọdẹ pópó bàbá ń bá wálé bàbá bá ní bá ń sọ̀rọ̀ àwa wà ń ta báyìí wọ́n wà ń pálọ̀ wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ nígbà báyìí báyìí ta lọ́bọ̀ ọkọ lẹ́tà ń gbà náà ń lágbádá ni nígbà mo béèrè nǹkan báyìí báyìí ta lọ́bọ̀ ọkọ lẹ́tà wọn ni gbọ́dọ̀ ní bá ní nígbà ní bá dáa kọ wọn ni yẹmí ni àyà já. Ja tí mo ti gbọ́ yẹmí à eh, mo tún dáràn lónìí ta ni jẹ́ yẹmí yẹmí wá wá ṣé ọmọ yẹn ni yẹmí o tó bá ti kọ lẹ́tà sí mi o ọmọ ẹni ojú ọmọ ọba ọkọ òun sórí gbogbo lẹ́tà tá a kọ ní tá a sọ nígbà báyìí tí èèyàn méjì mẹ́ta tí ọba tí ì ka ìwé òun èmi èé gbọ́ àtìgbà tá a ti wá sọ̀rọ̀ báyìí tó ti pé ọmọ yìí ní kọ wọ́n rí ọwọ́ rẹ̀ kà dáadáa ọmọ yìí ni ojú ọmọ ọba má jẹ́ kẹ́lómi ọba ọkọ̀wé sí mi mọ́ ọmọ yìí ni o ọkàn mi balẹ̀ díẹ̀ pé n ò dáràn lónìí bàbá ń bá tọwọ́ bà pọ̀ ló bá fún mi ní sílè kan sílè kan ọlọ́pàá bá dọ̀bálẹ̀ kí n pé bàbá ẹ ṣeun kí n sílé òkè lọ́ba ní gbóná ọmọlé wo ni ọ́ ní ọmọlé olúọdẹ ni mí ah, ta ni bàbá rẹ akínrìndé ẹlẹ́bùbọn ló ní à ah! nígbà tóun fẹ́ lọ sí tóun múra òkè òkun hmm. bàbá ló sọ pé kò fódùá pé kó mọ dò lákìrá o hmm. kó mọ lọ sí tẹ̀mà pé kò fódùá ibẹ̀ ni a sì kí òun wà pé bẹ́ẹ̀ lòun ti rí hmm wọ́n sì ní bàbá ti lọ bí àgbà bàbá ti lọ ah ọba ni mú sílè kan tó ń fún mi wá lọ́ba tó ń mú sílè méjì alápapọ̀ láyé ìgbà náà sílè méjì alá lọ́ba fún mi bàbá dọ̀bà lọ́nà ah bàbá dáadáa ah ọ̀ká rẹ̀ bàbá ṣàdúrà fún mi inú mi wá dùn pé tọ̀ wọn ò ní náà mi lónìí o bẹ́ẹ̀ mi náà ṣe di ọ̀rẹ́ mi súlẹ̀ tí mo wá ń sọ ló wá rí ètò kan jọ́ kan ló bá sọ fún mi ló bá ní ṣé mo lówó lọ mo lówó díẹ̀ lọ owó táwọn èèyàn ń bùn mí tó àwọn ọ̀rẹ́ bàbá mi tẹ́ bá rán mi lọ ibì kan mo máa ń tẹ owó jọ kọ́bọ̀ ó ní ètò kan wà tẹ́ ń pè ní fìránṣẹ́ sí mi fìránṣẹ́ sí ọ correspondence course ó ní òun fẹ́ kí n ṣe nígbà tí mi ò láǹfààní láti lọ ilé ìwé yìí tí bá sì ti fẹ́ lọ wọ́n máa ń lù mí ni ó ní tí mo bá ṣe mílíọ̀nù bá mo làbá ra mọ̀ní ọ̀dà mọ̀ní ọ̀dà làbá fi ránṣẹ́ sí àwọn kìíní ẹjẹǹtì yẹn ní bá kó ìwé ìtọ́jẹ́ tèbò ìtọ́jẹ́ ìṣirò ìtọ́jẹ́ kìíní àwọn ìta wọ́n béèrè béèrè tí mo bá gbà wọ́n máa kẹ̀ tí wọ́n ń fi ránṣẹ́ wọ́n ń dá padà wọ́n ń fi ránṣẹ́ wọ́n ń dá padà bó ṣe di pé ọwọ́ mi ń dán sí èmi èmi náà lè ń fọ èbó díẹ̀díẹ̀ àwọn èbó tí wọ́n bá pé kí ni bàbá oníṣàngó wí mo lè sọ pé mo lè ń wúlíbàyà bá ní mọ nǹkan tí onítọ̀hún fẹ́ kí n máa ṣe ní ìsinmi pé òun mú mi lọ sí yunifásitì hmm. lọ́dọ̀ Professor Armstrong. Mm. Institute of African Studies òun ni director olùbáyà bá ní babaláwo ni ọmọkùnrin bó ṣe ó kéré ni o gbọ́n ìmọ̀ rẹ̀ ọ̀gá gan ọ̀gá dúró gan kì í pè mí ní yẹmí kì bàbá ni máa ń pè mí wọ́n ní knowledge ah ìmọ̀ yẹn ah ọkàn kéré ni o gbogbo nǹkan àwọn àgbàlagbà lọ́wọ́ nǹkan ẹ̀ ni Armstrong bá ní kí n wá mọ báwọn ṣe iṣẹ́ informant tí ìbò kan bá wá tó fẹ́ wá ṣe rìsáàsì kan àtẹ̀lé wọn lọ a mọ̀ bá wọn ṣe túmọ̀ ògbúfọ̀ a mọ̀ tẹ̀lé owó èmi náà rí owó mo sáà ṣe ń ṣe gbogbo ẹ̀ ìgbà tí àmọ́ wọn ò gbọ́dọ̀ mọ ìyá ni títí títí gbà tó wá dijọ́ kan wá. Wow ní àǹfààní láti sọ fún ẹ̀gbọ́n mi pé nígbà tí nígbà tẹ̀ lé lọ iléèwé kí n tẹ̀ lọ bó tẹ̀ jẹ́ primary six lèèyàn kà kéèyàn ní kíní lọ ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ ọba ní ọ̀dà òun wà gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi gbogbo àsìkò tí à ń wí ọ̀gá dúró máa ń sọ fún mi pé kí n fi sùúrù ṣe ni o tí n bá sọ pé gbé èbó wulibáyà ní kọ́ wá àárí ọmọ náà bàbá o tí mo wà lọ́dọ̀ rẹ̀ wọn ò yọ̀ǹda fún mi wọn ò ní àníkìnsá fi sùúrù sí o ọ̀gá ló máa ń pa òwe yẹn ńgbà náà ó ní ká sọ̀rọ̀ jẹ́jẹ́ fún arúgbó ó fẹ́rẹ̀ lo ìgbà tiẹ̀ tán yóò sì lọ ní àlàáfíà ó ní mo fagídí ṣe o nígbà tó bá tẹ́ lọ́rùn tó bá yọ̀ǹda fún mi ni ẹ̀gbọ́n mi yẹn bá wá tọrọ àyè pé tó à ń fẹ́ kọ́ ọmọ yẹn lọ iléèwé ẹ̀yìn ọmọ ní tí ó bá lọ léèwé ọ̀dọ̀ yín ni ó ti mọ ọba lọ́dà ẹ bá a ṣàdúrà fún àbá yọ̀ǹda mo bá kú mo sì wá wálé nù. ẹ̀gbọ́n mi tó tún yẹ kí kọ́mọ rán mi òun bá náà ọba tún ọba tún jọ̀ mí sí kò dá sí mi èmi náà ni mò ń èmi ni wọ́n bọ́ra mi èmi ni wọ́n títí iṣẹ́ tí olùbáyà bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí n bá rí iná ni mò ń tí mo fi ń tele tele tele títí títí gbà tí mo wá gbà yọ̀ǹda àyè tiẹ̀ wá wà láti máa bá ọ̀gá àwa jọ ń ṣe play gan-an àjọ lọ tẹlifíṣàn àjọ lọ kínní ó di pé ọ̀nà ìlú èbó náà tún sí pàṣẹ tún gbére lọ ìlú èbó nù. ọdún wo ni ẹ sà tó dúpẹ́ lọ́kọ́ náà lóyìnbó tẹ gbére lọ pẹ̀lú ọ̀gá ládùúgbò ládùúgbò ọdún wo ni. ọdún yíyẹ wo ni ọdún tẹ tẹ lò lóyìnbó. Ah, ọdún ah, ìlú èbó ọdọọdún ni hmm. ìlú èbó tí ọ̀gá dúró kọ́kọ́ lọ hmm. eighteen seventy four ni hmm. tẹ lọ Berlin Berlin Festival of Art olùbáyà ni organize ẹ ọdún nineteen sixty five ni wọ́n ṣe Commonwealth Art Festival ìyẹn ló gbòòrò gan tó kìkì kan gan tí ọba àkóso gba ipò kínní ní London Commonwealth gbogbo orílẹ̀-èdè àgbáyé ló ń. nineteen sixty àbí seventy five. nineteen seventy eh, five seventy five seventy six so ẹ lọ Commonwealth Art Festival ìyẹn ó kù kìkì kan gan-an torí gbogbo àgbáyé ló gbére wá bẹ́ẹ̀ hmm. eré ọba kòso ló. Ah! Hmm àwọn eléré nàìjíríà tí wọ́n táwọn náà dáwọ́ jọ sí ògúnmọ́lá ṣe pan one drink card ìjọ tí wọ́n mú àwọn tí wọ́n mú gan eré ògúnmọ́lá ni táwọn èèyàn ń pa sí pé ah, eléyìí ńgbà tó bá kò sóde ah, késekése lẹ̀ ń rí kàsàkàsà ah, èyí tó wá le ju èyí sí kínní lọ pé ọ̀gá ni ẹ sáà mú ọba àkóso ni ẹ mú pé ìwọ ló lọ represent wa ní festival bí ọba àkóso ṣe lọ sí Commonwealth Art Festival nìyẹn gbà tí àtìyẹn ní nígbà ó di ọdún 19 àwa lọ sí Brazil ọ̀gbẹ́ni kan wọ́n ń pè ní Paul Lola Martins àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n wá láti Brazil ní Bangboche Street lẹ́kọ̀ọ́ yẹn so òun wá rí i pé àṣà Yorùbá hmm. ẹ̀sìn Yorùbá ó gbilẹ̀ ní Brazil gan pé tí wọn bá lè rí irú eré bí ọba àkóso yìí ní pé ah àwọn ah. èèyàn mọ̀ òun ló wá ní òun fẹ́ kí a gbé eré lọ ọ̀gá ò tiẹ̀ kà sí pé ṣé ẹni tí ọba gbé eré lọ yóò lówó owó tíkẹ́ẹ̀tì owó hòtẹ́ẹ̀lì hmm. ṣé gbogbo ọba ló ń ṣe wọ́n ṣáàjọ sọ̀rọ̀ èèbó kan náà tún wá wà tá à ń pè ní Merle Howard Merle Howard yẹn òun wà ní New York iṣẹ́ tiẹ̀ ni pé lọ́dọọdún kúso orin nìyẹn bá ń kọ ó máa ń gbé àwọn olórin àwọn eléré kan wà tó ń pè ní African oyè ijó ni wọ́n máa ń jó orin ni wọ́n máa ń kọ ọdọọdún ló máa ń gbé wọn sáwọn wá sí Amẹ́ríkà ló bá ní òun máa gbé ọba kòso náà lọ àwa arétírétí àgbọn ní. Ni ọkùnrin ará bangbóṣe mm. Paul Lọlá Martins mm. ló bá dé ọ̀gá ni kóun tó lè mọ̀ pé ọ̀ ń sọ̀rọ̀ tóun bá rí tíkẹ́ẹ̀tì báyìí mm. tó o bá ra tíkẹ́ẹ̀tì báyìí tó rà ń wò pé ẹni tí ó de tí ó jẹ kí ni ó jẹ tó ní kìmí ló bá lọ ó ṣe lọ wá tíkẹ́ẹ̀tì ní twenty seven èèyàn ah! twenty seven ni a nínú group oríṣiríṣi ọba gbé tíkẹ́ àjẹ́ ah, pé òun sọ̀rọ̀ lóòótọ́ gbàyẹn lọ̀gá tó dá lóhùn torí àwọn èèbó lọ̀gá máa ń bá sí púpọ̀ ó sì ti mọ̀ pé tẹ́ẹ̀bù bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìwọ ní kíní ọ̀gá ọ̀gá ń dá òtún ẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lóòótọ́ bá a ṣe lọ sí Brazil nígbà tá a lọ sí Brazil tá a bá dé ìdíkọ̀ òfurufú ayé ìgbà náà wọ́n máa ń gba airport tax hmm, lọ́wọ́ pásẹ́ńjà hmm, ẹni tí ó kó wa kò ní owó tí ó sọ fún twenty seven people ni wọ́n sọ airport tax eh, ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣáà ń bẹ̀ wọ́n àwọn ọ̀gbọ́n ti ń torí pọ́tógí ni ẹ ń sọ mm-hmm. lọ kí ni ń ṣẹlẹ̀ gbogbo ẹrù jáde tán kí ló dé. Mm ní bá ní airport tax kìnnìkan kìnnìkan kò sì sọ owó ah, ọ̀gá bá ní hmm. ọ̀gá bá ní kí wọ́n lọ bóun gbé odó Ṣàngó wá odó Ṣàngó odó Ṣàngó tó máa fi ń jókòó hmm. ló bá gbé odó ló bá gbé nínú airport ló bá ní bó mo ṣe ló bá ní ẹ̀yìn bàtà ẹ̀ máa lu ìlú bàtà ẹ̀ máa lùlù pàǹgbogbo dà sí àlọ́ ni pàǹgbogbo di pororo ní bàtà ń hó ó wá jókòó ló mú o ṣe lọ́wọ́ ẹ̀ bí gbogbo àwọn èèyàn ṣe ń tú jáde nínú ọ̀fẹ́ nínú ní kálukú gbogbo àwọn tó wá jẹ́ olóòṣà nínú tẹ́lómi bá wọ kóòtù tó di pàpàpà báyìí nígbà tó bá sí kíní ẹwà rí ilẹ̀kẹ̀ tẹ́tẹ́ fún ilẹ̀kẹ̀ Ṣàngó ilẹ̀kẹ̀ ní bá ní bá ń dọ̀bálẹ̀ ní ń forí kanlẹ̀ ní ń yí ìka ní ọkùnrin obìnrin ní gbogbo ọ̀gá sáà jókòó báyìí. Hmm. ní bàtà ń dún gógó ọ̀gá tó wá jẹ́ ọ̀gá tó hẹ́ẹ̀dì airport gangan òkìkí lọ́ọ̀kan bóun náà àṣeyínsàngó lòun náà torí ní ní Brazil ní Sao Paulo kò wọ́n gbogbo ohun táwa ń ṣe ń bì wọ́n mọ iyì rẹ̀ jà wá lọ àwa gbogbo ohun táwa ti pa tìta láti lọ̀gá náà bá sọ̀kalẹ̀ nígbà tó rí Ṣàngó lórí kábíyèsí ló ń kólẹ̀ ló ń kí ló ṣe wọ́n ní àwọn áfíríkà tẹ wọn ò rówó airport ẹ̀jẹ̀ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa ló bá òun ló tún fún òun láti kàn lọ kó àwọn ta sí wa tẹ́ fi lóòdù gbogbo ẹrù wa tẹ́ bá ṣe kó ní airport ni hòtẹ́ẹ̀lì hmm. hmm. hmm. ló yẹ kí wọ́n kó a sí nígbà tí wọ́n bá lọ gbé a sílé bàbá lóríṣà kan à ń pè ní Jose Mendes ọ̀gá ń sọ pé ah, gbogbo tọ́ọ̀tà hòtẹ́ẹ̀lì àwọn tó bá gbé wa ibo níbi ètò tún rẹ̀ ilé bàbá ńlá wà bí oṣù mẹ́ta tá à ń jẹ tá à ń mu gómìnà Estado Sao Paulo every Saturday ní ònìkan mú àgbò wá kán bóun fi bọ̀ Ṣàngó kán bóun fi bọ̀ Ṣàngó títí títí gbà tí ọ̀gá rí pé ẹsẹ̀ àwé yẹn ọ̀ràn lẹ̀ àwọn tí wọ́n jọ fẹ́ pawọ́pọ̀ ṣe ètò òun àwọn lówó jùlọ ṣùgbọ́n òun fẹ́ lo pé torí pé òun lòun gbọ́ èdè wa tóun ṣe ó fẹ́ mú jù wọ́n lọ àwọn fẹ́ ṣe dọ́gbandọ́gba òun fẹ́ ọ̀gá bá ń wọ̀ bọ́ sí mọ́ àwọn eléyìí gbọ́gà ṣe ló bó ṣe sign agreement pẹ̀lú àwọn tìbínú àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí wa àwọn lówó gbogbo a lọ sí Rio de Janeiro wọ́n sanwó bàálù rẹ̀ a lọ Horizonte àwọn ni wọ́n sanwó bàálù rẹ̀ Kùrùtùmbà bàbá ti ń kó nbí kan wọ́n sì ń gbó tẹ́ẹ̀ á sì ń jẹ́ àmúgbó. bàbá ẹ ṣe ẹni bí bàbá ṣe rọra bọ́ ṣe sáré ẹni bí tó ti ń bọ̀ wọ́n sọ pé wọ́n ti ń gbé àṣà wọ́n ti ń gbé tipẹ́tipẹ́tipẹ́ nítorí gbé mi gan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ kan àti ẹ̀kí rí kà bó ti yọ̀nà náà fún wa yìí láti ní bàbá a gbọ́dọ̀ wà ní sí bàbá mọ́ nípa ẹ̀ṣẹ̀ àti àkárí bàbá ẹ̀ṣẹ̀ àdúgbò lọ́wọ́ yìí ẹ àwa bẹ̀rẹ̀ sí máa sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ àtàṣà wa díẹ̀ díẹ̀ fáwọn ọ̀dọ́ tó jẹ́ ká wà nínú bàbá bàbá ipò yín àràbà mo fẹ́ kẹ́ bá mi sọ nǹkan yẹn díẹ̀ kó lè yẹ wọn ra lè náà torí èèyàn bá níyàn jẹ́ àràbà ta lè yàn yẹn gangan báwo ló ṣe ń jẹ́ báwo ló ṣe ń wáyé ẹ bá mi lò nílẹ̀ fún ara oyè ní oyè àràbà àràbà dàbí archbishop tàbí chief imam àràbà ni olórí gbogbo àwọn babaláwo àràbà ni bọ́ba ṣèlú nǹkan tí wọ́n máa ń wò kan tó kì í ṣe níbòmíì nílùú míì àjẹwọ ni ìdílé ló máa ń jẹ ṣùgbọ́n níbi tí kì í bá ti ṣe. Mm àjẹwọ̀ nǹkan tó máa ń wò mọ́ ẹni tí ó jẹ àràbàlà ni ẹ̀kọ́ ifá ẹni tó nímọ̀ torí tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ìlú àràbàlọ́ba òkè sí tí ó pè ẹ bá wo nǹkan tí a bá ṣe sí nǹkan yìí o àràbà ni ó pè gbogbo àwọn babaláwo ẹ̀kọ́ ti àràbà gbọ́dọ̀ lè tayọ gbogbo àwọn awo kéékèèké yòókù. Mm. wọ́n máa ń wọ ọjọ́ orí mọ̀yàn là ń gbà mí ṣùgbọ́n ọjọ́ orí kọ́ ni ẹ̀kọ́ ni sì pa kí èèyàn sì tó di àràbà ó ti lè ní oyè tí ó máa jẹ bọ̀ tí ó máa sún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi wá dórí àràbà oyè tẹ́mi kọ́kọ́ jẹ ni àwíṣẹ nígbà tí mo jẹ àwíṣẹ tí àyè ńgbọ̀ ya ni àyè akọ́dá sí sílẹ̀ mo jẹ akọ́dá. láti akọ́dá ni mo ti wá di àràbà àràbà ní iṣẹ́ rẹ̀ ojúṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjòyè kan wà tá à ń pè ní ojúgbọ̀nà tó jẹ́ olùrànlọ́wọ́ fún àràbà tí àràbà bá fẹ́ ránṣẹ́ sí ọba ojúgbọ̀nà ni ó pè bá ń lọ sọ fún àtàọjà mo fẹ́ rí àtàọjà àbí nǹkan kan báyìí ẹni kọ́ bá ojúgbọ̀nà ni ó lọ ọjọ́ márùn márùn ni ojúgbọ̀nà ó lọ sí ilé àtaọ́jà láti lọ gba obì tá a fi bọ ifá àlù ifá àti àtaọ́jà gangan fúnra ẹ̀ àti ifá tán fi tẹ Òṣogbo dó ifá tá a fi tẹ Òṣogbo ìlú ìdó ọ̀dọ̀ àràbà ló máa ń wà ọjọ́ márùn márùn la máa ṣàdúà fún ìlú fún ọba àtọkùnrin àtobìnrin fún ìlú tá a máa pàbí tá a máa ṣe tutù tó bá wá di ọdún à á ṣe ọdún à á dàfa nǹkan tí fá bá wí gbogbo ẹbọ tó bá yẹ kárú àtà ọjà ni ó fi owó sílẹ̀ tí a fi ṣe ètùtù yẹn tí ọba bá ń ṣe ọdún ifá rẹ̀ ifá tiẹ̀ bí ọjọ́ méje la máa fi ń ṣe jọ́ mẹ́sàn-án tí àásùnyẹ rẹ̀ àbọ̀fá àtúnlọ sí ààfin tá lọ sùn yọrẹ fún bí a ṣe máa ń ṣe ní ojúṣe àràbà ó nípọn púpọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin ìlú bóyá ọ̀dàdá tí ẹ̀rùn ké àràbà láti pe àwọn babaláwo àdàfà àrùbọ nígbà kòròdé gbogbo ètùtù la ṣe kí gbogbo kó lè tùbà kó lè tùṣe bá ṣe ń ṣe. ọmọ ẹ̀ṣẹ̀ ṣé bó ṣe rí káàkiri lọ́wọ́ ilẹ̀ ilẹ̀ Yorùbá náà nìyẹn torí nǹkan tó jẹ́ kí bèrè ni pé ipò àràgbà yóò dàbí pé ẹ̀yin ló dàbí pé òkìkí yẹn fẹ́ kàn hmm? tó jẹ́ pé òkìkí àràbà ti ń yẹn ó kàn ká ṣé bó ṣe rí káàkiri lọ́wọ́ ìlú ilẹ̀ Oòduà náà ìfẹ́ kẹ́ tó bá mi sọ àti. ojúṣe yẹn ó yàtọ̀ díẹ̀díẹ̀ nílùú kọ̀ọ̀kan wọ́n sọ pé ìdálù níṣèlú so bá a ṣe ń ṣe ṣùgbọ́n ètò pa tó pa gbogbo èèyàn pọ̀ ní ojúṣe yẹn láti ọba àti àràbà láti máa mójútó bí ìlú ó ṣe tùbà gbogbo èèyàn ṣùgbọ́n irú pé bá a ṣe ń joyè níbí nísìn ó lè yàtọ̀ sí bí wọ́n ṣe ń jẹ́ ń bò mí àràbà nísìn kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kò dọ̀bálẹ̀ fẹ́ nìkankan yọ̀ọ̀kan sẹ́ni àràbà bòmí lè dọ̀bálẹ̀ náà sọ pé bá a ṣe ń ṣe nílé wa ó yàtọ̀ sí bò mí ṣeré nù. ẹ jẹ́ ká sáré yà torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kò sí bá ṣe máa wá bá yín níbi tá à ní sọ̀rọ̀ ń pa eré yín tẹ́ pé káàkiri ni tọ́yọ̀ dẹ̀ ṣe ń gbádùn títí dọ̀la ìyẹn ifá olókùn aláti sáré yà síbẹ̀ bá mi sọ́n pa eré yẹn ní ṣókí ẹ pé kí ló bí ìlú èwo ń bẹ ifá ifá olókun ifá olókun bẹ́ẹ̀ ẹ bá mi sọ́n pa ẹ̀ díẹ̀ eré yìí jẹ́ tó ń bá ẹ̀. ifá olókun àsọ̀rọ̀ dayọ̀ mo gẹ́ mo ṣe sọ mo ní ọlọ́run irúnmọlẹ̀ àwọn aláṣepọ̀ hmm. ni wọ́n mọ̀ọ́mọ̀ hmm. fi àsìkò yẹn sílẹ̀ fún wa tí hmm. wọ́n ń ṣèrànlọ́wọ́ n tó máa ń tó jẹ mí lógún torí ńgbà tá a wà ní ọ̀dọ̀ ọ̀gá dúró bá ṣe wà gẹ́gẹ́ bí mo ṣe sọ ní gbogbo ká máa ṣèwádìí àṣà ká máa gbogbo nǹkan tí bá ti jẹ́ nǹkan Yorùbá tó máa ń jẹ mí lógún tó máa ń yà mí lẹ́nu ni pé àwọn èèyàn wa tá a lá ń pera wa ní Yorùbá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa nǹkan ìṣẹ̀dálẹ̀ wa tẹ́lómi wà láwùjọ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ mú àfiwé èyí tí ó fi sọ pé ah ebe rí Basọ̀run Gáà ńgbà tó hùwà kan tí ò dáa bí òwe tẹ́ ń pa ńgbà náà bọ́ láyà òsìkà poríkú Gáà ọ̀sọ̀ọ̀tọ́ ètí ó fi wí bá ó lè pé nínú ẹsẹ̀ bíbélì nígbà tí Tẹsalóníkà tó wá lọ kínní nílẹ̀ Yorùbá tó sì péré Yorùbá tó wàá mọ nǹkan ìdílé rẹ oríkì ìdílé ẹlòmíì kò mọ̀. Isa jẹ mí lógún pé ah, kí ni nǹkan tá a lè ṣe táwọn èèyàn fi lè rí ara wọn bí ni mo ṣe ronú Ifá Olókun Àsọ̀rọ̀dayọ̀ nígbà náà téèyàn bá ti àwọn ọ̀gá wa tó bá ti ní àdín kan tí wọ́n ní lọ́kàn wọ́n á kọ wọ́n fún program manager ní tẹlifíṣàn idea tí mo ní ni o bóyá eré wákàtí kankan ni o bóyá eré alásopọ̀ ni o wọn á kọ́ a fún wọn àwọn kan wà tí wọ́n jókòó lé lórí tí wọ́n tí wọ́n ṣètò pé eré báyìí ni lágbájá báyìí mú wá o wọ́n á wò bó bá ó wújú kò wújú o ń bá kan ẹ̀ẹ̀mẹ́ta ni mo kọ́ script wọ́n lọ sọnù tàbá bí kí ló ń ṣe wọn ò rí gbà tó dijọ́ kan mo wá bá olóyè Yẹmí Fáróǹbí bábà pàdé a ní ètò kan tá a máa ń ṣe a máa ń kéwì èmi àtọ̀rẹ́ mi Àlàbí Ògúndépò Láńrewájú Túbọ̀sún Ọládàpọ̀ a máa ń kéwì so a bá ti kéwì yẹn wọ́n máa ń fún wa ní owó bá lọ ibi àkóló tá a ti máa ń ṣé mo lówó ńlẹ̀ wọ́n ní mo lówó bá dẹ̀ gbà owó ẹ̀ kí n yíṣẹ́ padà kí n máa lọ bá rí Yẹmí Fáróǹbí lórí ọkàn gbá mi ní ìdìkẹ́ bá yẹmí níbo lọ bá kínní program rẹ dé bá a gbọ́ kan wọ́n ní wọ́n lọ sọnù wọ́n lọ mo ní sọ mo ní mo tún ti kọ ó ní sọ mo lè kọ omi mo ní mo lè kọ hàn ó ní nǹkan tí mo sọ ní tí n bá ti kọ òun ó ní kí n mọ̀ fún program manager kí n mọ̀ fún producer ó lóun ní kí n wá fún ó ní tí mo bá dé ọ̀dọ̀ akọ̀wé ṣẹ̀wọ̀n pé kéèyàn tó dọ́dọ̀ ìgá àwọn kan àti wọ́n máa ń tẹ̀wé báyìí ó ní ó lè sọ wípé àlejò wà lọ́dọ̀ òun pé ó ní kí n sápè ń rí ọ̀gá kí n má fún un ó ní má gbéwè fún un òun ní kí n gbélé lọ́wọ́ ẹ̀ mo bá débẹ̀ gbani mo fẹ́ ẹjọ́ mo fẹ́ rọ́ọ̀kì ah wọ́n wà mítìn bá jókòó gbà mo sì ti gbọ́ tẹ́lẹ̀ èmi náà bá ó ti mọ̀ pé ah, bá a ṣe wákàtí mẹ́ta gba mítìn bá tó tán bá jókòó ọpẹ́ o ó tó bí ọgbọ̀n ṣẹ́jú ọkàn sílẹ̀kùn fúnra ìlú sílẹ̀kùn báyìí kó yọjú síta báyìí ah yẹmi ó ní máa bọ̀ mo bá gbé fún ah ó ní ó ní fi yòókù lẹ̀ fún un ló bá gbà ní bá gbé lọ sí ibi tí wọ́n ti sọ̀rọ̀ lé lórí ní bá ń pẹ́ kí ni ẹ fẹ́ ṣe nípa Ifá àwọn èèyàn ò mọ nǹkan nípa Ifá nǹkan àtijọ́ Ifá kò sí nǹkan kan tó mú wá ń bí ẹlòmíì tó mo láti rówó tá a ti ṣe fi ṣáwá lówó kìíní kan wọ́n ó lóun sá jẹ́ kí kálukú sọ èrò tiẹ̀ ó lóun á fún ọ ẹ̀rí gbogbo ń tẹ́ ẹ wí lọ́dà òótọ́ lẹ sọ ẹ jẹ́ à ṣe thirteen episode yìí tá a bá ṣe hmm ẹ jẹ́ ká fi yòókù sí ọwọ́ àwọn olùwòran tí àwọn olùwòran bá fẹ́ràn rẹ̀ kí kí ẹ̀mí ó tún sẹ̀mí tí ẹ bá ti rí pé kò ṣe kínní kò yàrá àfimọ́ ní gbẹ́jà dán thirteen episode yìí wò bí wọ́n ṣe lù lóòlù nìyẹn ni wọ́n bá wá rán pòdùsà kan wọ́n ń pe orúkọ rẹ̀ ní ọmọọba Wọlé Oyèbámidí ṣé bá rán sí mi pétàn wọ́n ti gbà wọ́n ti àpúrúfù prógáàmù mi o ah, pé ah mo ní mo dúpẹ́ ẹ̀ ọ́dà. níbo ni ẹ bàbá ṣe lẹ́ǹtì ṣé Ìbàdàn náà ni. Ìbàdàn lẹ́ǹtì Ìbàdàn ni Ìbàdàn ni mo ní ah mo lọ́ dà mo ní ah ó ti dà báwọn ó ní ṣùgbọ́n wọ́n sọ pé thirteen ni tó àwọn èèyàn sọ pé táwọn èèyàn bá ti ẹ mo ní thirteen dáa ah, tó bá ṣe thirteen ẹ wọ́n sọ pé bí yẹmi ẹlẹ́bùbọ̀n ọ̀bà sí láyé máa ń jọ́ mi wọ́n sọ nínú nǹkan tí yẹmi sọ ó ṣe thirteen episode fa olókun aṣọ rẹ ló sá wà nù ó ní thirteen dà ó ní tó ń wọ́n ní thirteen ẹ̀yìn múlù ti dà bá a ṣe gbà láti ṣe ní bá kó nǹkan èròjà wọn wá láti Ìbàdàn ó bí farm èmi ni mo kọ́kọ́ ní gbogbo àwọn eléré ní Òṣogbo èmi ni wọ́n kọ́kọ́ gbé ó bí farm wá rìkọ́ọ̀dù program fa olókun bàbá wa adéjọbí gan wà láyé ńgbà náà bàbá náà ti tún kọ lẹ́tà sí ẹni pé ah, òun mọ wá bàdàn ni <laughs> ẹwà ọmọ ẹlẹ́bù ọmọ inú mi ọmọ ẹwà rìkọ́ọ̀dù èmi mo máa fi gbé obì fa àwọn àríkọ́ọ̀dù àwọn náà gbà ṣe thirteen yẹn mi ò gbà àwọn kúkú ti sọ pé thirteen náà ni èmi náà ti fọkàn sí pé thirteen ni parí rẹ̀ a parí rìkọ́dì yẹn tán Susan Wenger hmm. Àdùnní Olóòṣà hmm. ló bá ní òun ní exhibition kan ní Lomé hmm. Lomé ó wá sọ ọ̀rẹ́ mi ní Ṣàngódáre ó jẹ́ adopted son rẹ̀ ó wá sọ fún Ṣàngódáre pé àwọn káfíń wú ère táwọn fẹ́ fi ṣe àfihàn ní òun ò lè kó kí Ṣàngó wá. Mm bí ó ṣe wá mọ́tò tí a fi kó àwọn èrè ìpàdé òun ní lomẹ̀ ní Ṣàngó bá bá mi lóní Yẹmí àwọn ọmọ jẹ́ ká gbé mọ́tò mo sì ní mọ́tò mi tí mò ń lò ń gba náà Datsun seven four eight four tí gbà náà mo ṣe ra Datsun one eight k tí mò ń gùn. ọba ṣe rántí èlò tẹ̀ra ń gbà ẹ rántí èlò tẹ̀ra iye tẹ̀ra ń gbà yẹn èlò lẹ́ra mọ́tò yẹn ń gbà yẹn tẹ́ bá. Ah, lọ́dún náà lọ fọ́ bóyá fọ́ four oh, four hundred four hundred ni kí ni mo fẹ́ la bá lọ Ṣàngó bá bá mi la bá kó oògùn nǹkan sí ẹ̀yìn mọ́tò láti ilẹ̀ ni mo ti wa mọ́tò dé lómẹ̀ hmm. èmi rẹ̀ méjì náà ní jókòó lẹ́gbẹ̀ẹ́ mi à ń sọ̀rọ̀ à ń plé rẹ́kọ́ọ̀dù bàbá débi à ń kàn ṣe fàájì tá kàn gbádùn bàbá hmm. dé rẹ́tọ́ à jẹun à tún láti aago mẹ́jọ àárọ̀ tá a ti gbéra báyìí aago mẹ́sàn-án mẹ́jọ alẹ́ la tó Òṣogbo la ti gbéra adélomẹ hmm. abadélomẹ hòtẹ́ẹ̀ tó ń fi wá sí ni hòtẹ́ẹ̀ de la pes ó fèsì ó sàn báyìí hmm. ìyá wa àdùnní olóhùn ti wọ bàálù hmm. àti ambassadọ lu wọn àwọn ti wọn ti wà lóòtẹ́ẹ̀ làbá bá a ṣe wà níbẹ̀ nìyẹn ìbò yẹn bá mú mọ́tò mi wọ́n gbé lọ sí. Si, nìsan ọ́fíìsì wọn lọ jọwọ́ ilé ẹ̀ wọ́n sì wù àbá àṣeré káàkiri ọjà ara nǹkan Ṣàngó ní kí n jẹ́ ara kúpà àkúpà táwọn pé àlètùmí kí ni èèyàn fi kúpà sí pé àǹkárá ni ẹ máa ń tà nílò mẹ́ni Ghana já wá àǹkárá tó dáa àbá ra àǹkárá rà fúnyàwó rẹ̀ èmi náà rà fúnyàwó mi bá a ṣe àádé báyìí mo bá délé ni ìyàwó mi bá ní ó ti di ẹ̀kẹta oh, tí wọ́n ránṣẹ́ wá láti Ìbàdàn wọ́n ní kí n wá ń bàdàn o kí ni ẹ lọ ṣẹlẹ̀ ah, ó ní wọ́n sọ pé program yẹn ò gbọ́dọ̀ dúró o pé ká tún máa kọ omi ìsinmi ah thirteen ni aláǹsè thirteen ó ti di ẹ̀ẹ̀mẹ́ta ah, ah, Saturday la sì tẹ́ bó ṣe di mọ́ àárọ̀ Monday bá múra bá lọ mo ṣe dé Ìbàdàn báyìí bí mo ṣe yọ báyìí gbogbo ojú gbogbo mo sáré pé gbogbo ojú wà lára mi gbogbo àwọn èèyàn ń kí mi yàtọ̀ ìpẹ̀lẹ́ sà ẹ ká nígbà tí mo dé ọ̀dọ̀ Yẹmí Fáróǹbí báyìí ló ló dì mọ́ mi ló ọ́ọ̀gì mi ló bọ́ mi lọ́wọ́ wọ́n ní bí wọ́n ṣe fi program yẹn sí orí afẹ́fẹ́ báyìí wọ́n ní láti yunifásitì láti ìpè tí àwọn ń gbà hmm. wọ́n ní wọ́n sọ pé gbogbo àwọn èèyàn sọ pé program yìí ò gbọ́dọ̀ dúró bólẹ̀ hmm. ti fowókọ sí tẹ́lẹ̀ hmm. irú program báyìí kò yẹ kí kí n yà tún lọ kọ omi ìwà o bí ọdún márùn-ún a ṣe more than five hundred episode n tẹ̀lé ka lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ kò ṣe di pàǹsẹ̀ fa olóko. bàbá ní muslim ẹ ṣe bá àwọn ẹṣẹ bàbá bàbá ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa ara wọn nǹkan tí wọ́n rán wa nígbè ká béèrè lọ́wọ́ yín kẹlẹ̀ làwọn lọ́yẹ̀ kẹ yànnànú ẹ̀ fún wa. àkọ́kọ́ ni pé wọ́n ní kẹ pé ẹgbẹ́ ẹgbẹ́ wọn máa ń sọ pé kò sẹ́ni tí ò nẹ́gbẹ́ ọkùnrin ẹgbẹ́ mo fẹ́ ní ẹ bá ṣàlàyé bọ́rọ̀ ẹgbẹ́ ṣe jẹ́ fún àwọn èèyàn sá kó lè yẹ wọn ara lé àpapọ̀ wọn ọ̀dọ́ tí ò yé bá mi ṣàlàyé ẹ̀ fún wa. ẹgbẹ́ kò séèyàn tí ò lẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀run gbogbo nǹkan téèyàn máa ń ṣeun àwọn ẹgbẹ́ ọ̀run ní máa ń ràn yàn lọ́wọ́ ẹni tí ò lẹ́gbẹ́ ayé ò lè lẹ́gbẹ́ ọ̀run gbogbo wa àtọkùnrin àtobìnrin la ní ẹgbẹ́ kọ̀ọ̀kan tá a ti bẹ̀ wá kẹlòmíì tó wáyé látòde ọ̀run gan-an ló ti ní àdéhùn pẹ̀lú ẹgbẹ́ ọ̀run rẹ̀ òun ló fà tó fi jẹ́ pé àwọn ọmọ mi tán bá jẹ́ bíi elémèrè tàbábìkú wọ́n ti dá àsìkò tí wọ́n padà sọ́dọ̀ ẹgbẹ́ wọn tí wọn ò bá rí ìtọ́jú dáadáa nípa àájò ètùtù àsìkò tẹ́ ń wí náà ni wọ́n padà èèyàn ti máa ń ní ẹgbẹ́ ọ̀run ẹ rí i pé àwọn Yorùbá máa ń dásà pé méjì méjì nìyẹn wáyé tẹ bá rẹ lómi báyìí ẹ tún rí èèyàn tó jọ pé ah gbà mo rí lágbájá bẹ́ẹ̀ ó sì jọ lágbájá bí tẹ́ bá rí bẹ́ẹ̀ rò ni wọ́n sì lè má ríra wọn tí ò ní fojú kanra wọn ìkan lè máa gbé bàdàn kíkan wà lóṣogbo tí ó jẹ́ pé ẹfúnlé mate ẹgbẹ́ ọ̀run ẹni ìní àwọn èèyàn bẹ́ẹ̀ tẹlòmíì ó wà láyé tẹlòmíì ọ̀run ló tó jẹ́ pé carbon copy ẹni bọ́lọ̀ ń ṣe dànù ká tó wá sáyé ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run àti ọ̀rọ̀ àyànmọ́ ó papọ̀ mọ́ra wọn púpọ̀ tẹ bá wo gbogbo àwọn èèyàn tí wọ́n lókìkí tí wọ́n lówó kanlẹ̀ kankè tẹ bá wo bí wọ́n ṣe bí wọn ẹ̀ lè nukun ọjà bìkú nukun ọjẹ́ elémèrè fún àpẹẹrẹ nísìnyí ẹ wo olóògbé MKO Abiola hmm. ẹ rí i pé àbíkú ni hmm. ẹ wo ààrẹ àríṣekọ́lá àlàó hmm. ẹ rí i pé àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ yẹn ẹ lè ṣe kẹ ẹ máa tẹ bá wo abiya kálù ẹ rí i pé èmi èmìrè tiwọn àbíkú wọn wọ́n fi lókìkí wọ́n fi lówó wọ́n gbà náà ni àwọn tí ì sì ìsọlówó wà nínú àwọn ẹlẹgbẹ́ ọ̀run míì oríṣiríṣi ni ẹgbẹ́ ọ̀run kálukú ẹgbẹ́ ọ̀run ẹlòmíì orí àtàn ni wọ́n ti ń pé ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ojú ọ̀nà ni ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìdí ìbẹ́pẹ ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìsàlẹ̀ àbàtà ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìsàlẹ̀ omi nínú omi òkun tàbí omi ìbẹ̀lẹ̀ ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ti ń pé ẹgbẹ́ ọ̀run ẹlòmíì oríta ẹgbẹ́ ọ̀run ẹlòmíì ìdí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n ti máa ń pé bó ṣe wà lóríṣiríṣi nìyẹn ẹgbẹ́ yìí tún wá tún yàtọ̀ sí àwọn míì tó yẹ pé àwọn tó yẹ pé olówó ni wọ́n máa ń yànú wọn àwọn tó jẹ́ pé olè jíjà àwọn tó jẹ́ pé máa lọ máa bọ̀ tó yẹ pé wọ́n máa fi ṣe òwò ṣe ni tí wọ́n bá bí ọmọ míì tí yóò sì da ayọ́ rẹ wà ó lè jó bẹ́ẹ̀ yóò rí reterete ó lè jẹ́ pé wọ́n ti dájọ́ ìnáwó rẹ̀ sọ́nà pé wọ́n sì lọ lé ọkọ ó lè jẹ́jọ́ john ní òkú gbogbo owó táwọn èèyàn ti ná yóò kó lọ bí ó ṣe wà lóríṣiríṣi nù ṣùgbọ́n n tí ayé òde òní ló wá jẹ́ kí nǹkan burú púpọ̀ jù torí láyé jọ́hún àwọn èèyàn mọ ètùtù tán máa ń ṣe ní ìsìn wọn ò ṣètùtù fọmọ ẹlẹ́gbẹ́ mọ́ tẹ́ bá mú ọmọ ẹlẹ́gbẹ́ mi lọ wọ́n bá pé wọ́n rí pẹ́lẹ́gbẹ́ lẹ́lòmíì wọ́n mọ kó òṣùṣù ọwọ̀ bò ó ní nínú ṣọ́ọ̀ṣì eléyìí kò ran ẹni tó lẹ́gbẹ́ ọ̀run lọ́wọ́ àájò làwọn bàbá wa máa ń ṣe ètùtù wà ń gbà mí wọ́n á sí gbẹ́rẹ́ sí ẹni náà lójú kó má fi rí àwọn èèyàn tó ń rí mọ́ lómi àá máa sọ pé ẹ wò ó kìnnìkan ni wọ́n wí yìí o wọ́n sọ báyìí o wọ́n á máa sọ̀rọ̀ sí létí wọ́n á máa tí ó máa gbóhùn wọn. nígbà tí wọ́n bá ti ṣáájò fún un kò ní síbẹ̀ mọ́ ẹlòmíì tó ti dá ijọ́ pé ọjọ́ báyìí lòun ó kú o tó bá ti ṣáájú fún kò ní lè lọ mọ́ eléyìí tí wọ́n bá máa ń ṣe àjò fún dáadáa dáadáa inú máa ń ló máa ń jákùn mọ́sẹ̀ ní pé àfijú ọlọ́rọ̀ ẹgbẹ̀ra ọ̀bùn ràdìràdì òun á sí wèrè ẹgbẹ̀fà ọ̀kánjúà òun ò lè déédéé lórí panṣágà òun àbíkú ọgbọọgba ló ṣe bówó bá tán panṣágà àgbọ̀ndí pẹ́pẹ́pẹ́ wọn á sánsan lọ bí ẹyẹ wọn á kùrìrì bí àwọn òjò oògùn yòówù ẹ fi dàbí kú pọ́pẹ́ títí ọmọ òrèlé rẹ̀ bọ́dọ̀la. bàbá fáwọn òbí tọ́wọ́ ń wò wá lé báyìí tí wọ́n ń gbọ́n yín ṣó ní béèyàn ṣe máa ń mọ̀ pé ọmọ tí mo bí yìí o ọmọ ẹlẹ́gbẹ́ ṣó ní béèyàn ṣàbíọ́ láti wá sọ́dọ̀ ọ̀rọ̀ yín kí n mọ̀. béèyàn ṣe máa ń mọ̀ irú ìṣe hmm. ń jẹ́ kéèyàn máa mọ ọmọ ẹlẹ́gbẹ́ mi hmm. ọmọ ẹlẹ́gbẹ́ mi yóò máa sọ̀rọ̀ nǹkan táwọn ẹgbẹ́ ọ̀run rẹ sọ fún tí ó sì máa ṣẹ hmm. tó bá pé kinní báyìí ní báyìí o tó ti rí nu a máa rí àwọn téèyàn ò rí dẹ́ tá a tún fi lè mọ̀ pẹ́lẹ́gbẹ́ lèèyàn tó bá jáyé jọ̀hún tí wọ́n máa ń ṣe àkọsẹ̀jáyé wọn á dáfá kí wọn tó bí ẹlòmíì sáyé gan wọn á ti sọ pé ọmọ tí ń bọ̀ ẹlẹ́gbẹ́ ọ̀run ni o hmm. ẹ tọ́jú ẹgbẹ́ ọ̀run rẹ̀ dáadáa o bọ́n ṣe máa ń mọ̀ nìyẹn. Hmm. ṣé bàbá ṣe tí ẹ tún ṣàlàyé ẹ fún táwọn ará náà tún rí bàbá wọn máa ń pè nǹkan ní torí àwọn máa ń ọkọ ọ̀run ń kan láàmú ọkọ ọkọ kan láàmú ẹ n tí wọ́n ń pè ní ọkọ ọ̀run ni ọmọbìnrin gẹ́gẹ́ bá a ṣe sọ pé méjì méjì lẹ́yìn wáyé tí ó ti sọ fún ẹni tí ọ̀run pé tán ìwọ ni ìwà fẹ́ o tó bá ti dàsìkò tí ìgbéyàwó bá tó ọ̀dọ̀ rẹ ní ti padà wá òun yẹn ń pè ní ọkọ ọkọ ọ̀run yẹn tí ọmọbìnrin tá a bí sáyé tó bá ti ń bàlágà ìní yóò ti máa rí ìrírí ti òde ọ̀run tí wọ́n jọ máa sọ̀rọ̀ àwọn tó wà ń bí òní rí wọ́n máa sọ̀rọ̀ ó sì lè ti dágbà fún bí tó bá jọba ìlú wọn wà bá ọ. ni a fi máa sọ pé ìgbéyàwó tẹlòmíì kán mọ́ pàláriwo òun ẹlòmíì tó bá ti sọ fún ẹgbẹ́ rẹ tọ̀run pé kí ariwo kó ṣe ni tẹ́ bá ti mọ̀ pé bẹ́ẹ̀ kán mọ́ lùlù kán mọ́ sí fún wọn ti ba àdéhùn jẹ́ ń bì kan nù ètùtù ẹbọ rírú àájò ni kì í jẹ́ kí obìnrin wọn á di ẹrù ẹgbẹ́ ọ̀run fún un wọn á ṣe nǹkan tí òfin ní máa rí ọkọ ọ̀run wọn á ṣe fún un pé ó ti dá àsìkò fún ọkọ tọ̀run pé nù wọ́n wà ní ń pè ní ọkọ kó lè fẹ́ ọkọ tayé kó má bá tọ̀run lọ. bàbá àwa ìpàpọ̀ wàdà máa ń gbọ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ lẹ́nìyẹn àjẹlẹ nìyẹn oṣòlẹ nìyẹn mo fẹ́ kẹ́ bá yọ̀nà náà kó yé wa dáadáa báwo ló ṣe di pé èèyàn ń jàjà àbí èèyàn ń jó ṣóńgbé ṣé èèyàn mú wá láti àbí ti gba agbára yàn báwo ló ṣe jẹ́ ẹ bá mi ṣàlàyé ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà ń gbogbo nǹkan tí èèyàn bá máa ṣe dáadáa jù a lè sọ pé àjẹni àjẹni lágbájá yìí ah tí ẹ bá ń ṣèṣirò ní ìsìn téèyàn méjì bá ń ṣèṣirò tí àwọn méjì tí wọn ò tí wọn ò rí di kìnní yẹn tẹnìkan pé ah àjẹni ọ àbí kẹ́nìkan ló ń ṣe kí ni gbọ́ bó ti rí nì kán sì rí pé ah, àjẹni ẹni tó bá ti lè ṣe nǹkan tó tayọ aráyòkú kò sẹ́ni tí kì í wọ́n ń pè tí kì í jẹ́ hmm. ṣùgbọ́n àjẹ́ àwọn obìnrin hmm. ni tẹ́ à ń sọ̀rọ̀ bá àwọn obìnrin ló máa ń gba àjẹ́ wọ́n hmm. máa ń jogún àjẹ́ kí ìyá gbé fọ́mọ àwọn obìnrin sì máa ń fi ìtara wọ́n máa ń lọ rèé ra àjẹ́ pé ó lọ gbà pé ó fẹ́ fi kọ̀yà ó fẹ́ fi kékò náà lè jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà méjì téèyàn ń gbà máa fi ń ní àjẹ́ nìyẹn àjẹ́ tí èèyàn jogún láti ọwọ́ ìyá sí ọmọ ni ètè èèyàn jogún ṣùgbọ́n obìnrin míì bóyá ìtara bóyá èèyàn kan fìyà jẹ ló wáá pé ah, èmi náà fẹ́ kọ̀yà ó lọ gbà ó lọ gbogbo nípìnlẹ̀ gẹ́gẹ́ bí Ifá ṣe fi yé wa nígbà tí Olódùmarè dá ayé gbogbo àwọn nǹkan tí ó máa gbénú rẹ̀ àwọn àjànú àwọn ẹlẹ́yẹ àwọn là ń pè ní ènìyàn àwa ọmọ àwa ènìyàn là ń pè ní ènìyàn. eníyàn àti ènìyàn gbogbo àwọn tó wá sílé ayé ni wọ́n gba àṣẹ lọ́wọ́ olódùmarè. pé a mọ̀ lọ gbélé ayé o tó fi mọ́ àwọn àìsàn tí máa ń ṣe wá inú rírun orí fífọ́ gbogbo wọn ni olódùmarè fún láṣẹ olódùmarè kan iná ló tún wáá gbé Ọ̀rúnmìlà dìde pé àwọn ikọ̀ kan ti lọ́hùn wọ́n máa ń fọ́ ọmọ aráyé lórí hmm. inú orí ni wọ́n ti máa dà wọ́n láàmú hmm. nǹkan tẹ́ ẹ̀ máa ṣe tẹ́ fi máa mú kúrò ní ètò lòun ó máa bọ́ sínú fún wa hmm. nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́ fi máa mú kúrò ní ètò lòun ó máa tí ò ní jẹ́ ká rí owó tùjọ tí ò ní jẹ́ kí ẹ̀mí wa ó gùn nǹkan tẹ́ ẹ̀ máa ṣe tí ẹ fi mú agbára burúkú wọn kúrò bọ́rùn mi là ṣe gba àṣẹ láti wá máa tún ilé ayé ṣe ẹni tó rí ń fọ́ ẹni tí inú àgàn tí ò bí ẹni tí ń bábì kú tí ò fi ní máa bábì kú mọ́ iṣẹ́ ti Ọ̀rúnmìlà nù láti máa tún ṣe àwọn ènìyàn àwọn náà gba àṣẹ ṣùgbọ́n wọ́n jọjọ ń gbé àwa ènìyàn àti ènìyàn àjọ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n sì sọ pé kí a jọ máa gbé ní ìtùbí nùbí kẹ́nìkankan mọ́ para wọn lára àwọn ọmọ ènìyàn ni wọ́n kọ́ dalẹ̀ sí ọmọ ẹlẹ́yẹ hmm. ẹlẹ́yẹ jàre ènìyàn hmm. nígbà tí àwọn ènìyàn wà ọmọ ènìyàn yóò wá mú ọmọ ẹyẹ kékeré yóò máa fi ṣe é hmm. yóò máa dà láàmú yóò máa ibi tó bá ti ń fi ṣe ẹyẹ ó kù àwọn ènìyàn wọ́n fẹjọ́ sùn ẹ wo nǹkan táwọn ọmọ yín ṣe aláàjọ mọ gbé àní dára wa láàmú àwọn ọmọ yín fi ń ṣe é nì kọ ẹbọ méke ni kọmọkan ni yín fi ń ṣe mo dákẹ́ ńgbà ọpẹ àwọn ọmọ ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí í pa ọmọ ẹyẹ hmm. tán bá mú kò wọ́n sọ̀kò lu ọmọ ẹyẹ tán bá mú rọ́bà wọ́n ta rọ́bà wọ́n yìnbọn wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹ ẹyẹ hmm. àparò hmm. òwìwí wọ́n ah! rí ah wọ́n rí i pé ó dùn ju àwọn yòókù lọ wọ́n tún lọ fẹ̀jọ́ sùn títí àwọn ìníyẹn wá gbé ẹjọ́ lọ sóde ọ̀run wọ́n hmm. lọ sọ fún Olódùmarè àwọn tẹ́ ní kájọ máa gbélé ayé wọ́n ń dà wá láàmú o pípa ni wọ́n ń pa wá o wọ́n bá ní kí wọ́n lọ́ọ́ pe àwọn ènìyàn wá àwọn ènìyàn sì ti mọ̀ pé àwọn jẹ̀bi wọ́n wá lọ́ọ́ dáfá babaláwo wá ní kí wọ́n ní adìẹ méjì tó bá jọra wọn àwọ̀ àmọ̀ ó ṣe gbogbo ètùtù tí wọ́n ṣe wọ́n wá mú adìẹ yìí wọ́n là láyà wọ́n wá mú ẹnu adìẹ wọ́n fi bọ inú ara wọn báyìí wọ́n gbé sínú àwo amọ̀ nígbà tí wọ́n retí àwọn ènìyàn olódùmarè wá gbé ikọ̀ dìde látòdì ọ̀run kó wá lọ wádìí kí ni ń ṣẹlẹ̀ láàrin ènìyàn àti ènìyàn nígbà tí ikọ̀ tí ó bọ̀ lọ́dọ̀ ó dàbí ẹlikọ́pítà táwọn èèyàn wà ẹlikọ́pítà etí omi ní ọgbà bèbè odò ni ikọ̀ sọ̀kalẹ̀ sí gbàtí ó sọ̀kalẹ̀ ló bá rí adìẹ méjì ó rí gbogbo òwú kùtùkùtù ńlẹ̀ ó rí tẹ́ ń là láyà tẹ́ ń gbé ah àwọn ẹyẹ náà ní ń pa ẹyẹ àbí bá yẹ méjì ló ń gbé lẹ́yà ló bá kò wulẹ̀ tẹ́ ẹ̀ tó ń wọ ilé ayé máa ń kọ̀ ló bá lọ sọ fún Olódùmarè pé àwọn ẹyẹ náà ní ń para wọn ah, ah. torí òun rí ẹyẹ méjì báyìí báyìí báyìí àwọn náà àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí í ṣe ìwà wọn ni wàá tún wọ́n tún lọ́ọ́ bá Olódùmarè pé aránṣẹ́ wa ẹ mọ̀ dá wa lóhùn Olódùmarè ikọ̀ tá a rán wa ó sọ pé ẹ̀yin náà ni ẹ̀ ń para yín à bó làwọn ṣe wá máa ń para àwọn táwọn wà máa fẹjọ́ sùn bá ní wọ́n lọ́ọ́ pe àwọn ọmọ ènìyàn wá lóòótọ́ àwọn ọmọ ènìyàn wọ́n mọ̀ pé àwọn jẹ̀bi ṣe rí báyìí ọmọ ènìyàn lọ́kọ́ dalẹ̀ sọmọ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ jàre ènìyàn nígbà tí atótónu pọ̀ lolódùmarè fún ẹ fáwa náà láṣẹ ni ẹ afẹ́ gbàṣẹ ọ̀dà ẹ tó bá pa ẹ pa ẹ tó bá jẹ ẹ jẹ ẹ tó àṣẹ bá gùn bó ṣe di pé wọ́n lá agbára lórí ọmọ báwọn ènìyàn ṣe ń da nínú ààrẹ mi kan tí mo kọ ìpìlẹ̀ ayé mo ní ènìyàn o ènìyàn o ènìyàn o ènìyàn o ènìyàn kò jẹ́ kẹ́yẹ gbádùn kọ́ lè ṣe ohun tí a bá fẹ́ kọ́mọ ènìyàn ò jẹ́ kí a gbádùn ká lè ṣe tí a fẹ́ bó ṣe di pé wọ́n wá ń dà láàmú títí dùn nínú nígbà tí wà tí àwọn náà ti ọwọ́ bọ ọmọ ènìyàn lára àkọ́dá oró kò dàbí ẹlẹ́ẹ̀kejì ṣé bí jíjẹ làwọn nǹkan ń jẹ ẹtẹ làwọn wọn wá bẹ̀rẹ̀ sí da ayé ọmọ èèyàn o ẹni tí ọmọ lálàkàlà ẹni tí ọmọ sunkorun ẹni tí wọn gbàrún sí la ẹni tí àlá gbogbo nǹkan wọn rí i pé wàhálà ẹ pọ̀ ẹlòmíì ó tún kú bẹ́ẹ̀ bá tún lọ bá olódùmarè olódùmarè ní ẹ̀yin lẹ dalẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ni pé ẹ wà mọ́ ntẹ́ fi mọ́ tí ẹ̀bì àjẹ́ asẹ́ta àjẹ́ tó fi wá wà nù ní ọba ńlá làkàlà ntẹ́ sì sí ni ẹtí bá ń sorun kó orun ntẹ́ sì sí ni àgàn tí ẹ máa fi mú ọwọ́ ṣùgbọ́n o ẹ máa rántí o ènìyàn lọ́kọ́ dalẹ̀ sọ́mọ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ jàre ènìyàn. bàbá mi ẹ ṣe mo dúpẹ́ àbá àti ìmúbalẹ̀ ẹ sì torí bẹ́ẹ̀ ṣe ń fún wa yẹn fáwọn ọ̀dọ́ ọmọ èkó nǹkan tó ń tẹ̀ dáhùn ẹ ti ń yànnà náà ẹ sì ó ti ń yé wa dáadáa kò dúpẹ́ lọ́wọ́ yìí bàbá ó sì kú bàbá wọn máa ń sọ pé ẹbọ ẹbọ wọn ń gbé ẹbọ wọn ń gbé ẹbọ wọn ń gbé ẹbọ wọn ń gbé ẹbọ bàbá kí ló ń jẹ ẹbọ gbígbé àti pé ṣó ní àwọn nǹkan kan pàtó kan tó yẹ pé wọ́n gbọ́dọ̀ máa kó pé bóyá ẹranko kan tó máa ń lò àbọ̀wọ̀ nǹkan ẹ bá mi yànnà náà ẹbọ gbígbé bóò ni ẹbọ rírú ètùtù ṣíṣe ó ti jẹ́ nǹkan tó wà ní ìpìlẹ̀ láéláé nígbà tí àwọn ẹ̀sìn òkèèrè dé ó ní wọ́n ohun tí wọ́n ń pè lẹ́bọ ló fẹ́ẹ́ mú wàhálà wá kò sí ẹ̀sìn tí wọn kì í ti rúbọ àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ti. Mm àwọn oníkiri yó ló ní ọ̀nà tá à ń gbà fi rú ẹbọ ṣùgbọ́n ohun tí àwọn ń gbà pé ó jẹ́ bí ẹbọ nǹkan ni àwa gbà kó jẹ́ bí ẹbọ ẹbọ rírú ẹ lè gbọ́ pé èèyàn rúbọ ó fi ṣe kàrí ẹni tí ò gbádùn ẹni tí ń ṣàìsàn àgàn tí ò bí ẹni tí ń bá bí kú kí ẹ̀mí èèyàn ó léègùn òun là ń rúbọ sí wọn kì í rú ẹbọ pé ẹbọ yìí o wọn fi béèyàn bá fẹ́ jagun kó lè ṣẹ́gun tá à ń rúbọ sínú àjàkálẹ̀ àrùn tó bá ń jà káàkiri kókó kó lẹ̀ tá à ń rúbọ sínú a kì í rúbọ láti fi ṣe burúkú ṣùgbọ́n nígbà tí àwọn ẹ̀sìn tó ti òkèèrè dé ní wàhálà àwọn èèyàn mọ̀ túmọ̀ ẹbọ ẹbọ ni bí ojú ọgbẹ́ téèyàn fi oògùn sí láti lè mú kí ojú ọgbẹ́ kó sàn. ifá ní ẹbọ díẹ̀ oògùn díẹ̀ oògùn lóníjọ́ kan gbọ́njú ẹbọ lóníjọ́ gbogbo kárúbọ kó oògùn ó lè bàa jẹ́ oògùn tá à ń ṣe gan ẹbọ ju oògùn lọ kéèyàn bá báìsàn kan bá ń ṣèyàn ní ìsìn tẹ́ ẹ ṣe tẹ́ ẹ lo oògùn tí wọ́n ya x-ray tí wọ́n wọ́n tẹ̀lé wọ́n lè mọ́ rí nǹkan tí ń ṣe ẹlòmíì nínú x-ray kò sì gbádùn ẹ tí nǹkan ń ṣe tó ní inú ń rùn ẹ̀dọ̀ ń dùn wọ́n sì gbé lọ bí wọ́n ò sí rí ṣebí nǹkan tí wọ́n bá rí nínú àwòrán x-ray ní dókítà ó sọ pé nǹkan báyìí oògùn báyìí ni ẹ̀kọ́ sí gbà tí wọn ò sì ní rí ẹbọ rírú ni tẹ́ ẹ bá rúbọ sí nǹkan yóò sì yóò sì kú òun bẹ́ẹ̀. wọ́n wá ìtumọ̀ tí àwọn ńgbà tá a gba ẹ̀sìn mùsùlùmí tá a gba ẹ̀sìn kejì ni àwọn èèyàn ò mọ̀ túmọ̀ ẹbọ mọ́ wọn ò fẹ́ kí àwọn èèyàn máa bọ mọ́ lójú pé wọ́n ti fún ní ìtumọ̀ míì dọ́ba ah, ti rúbọ ó ti ṣe nǹkan tó lòdì olódùmarè pàápàá ní ti nílẹ̀ ti Yorùbá wa hàn fúnra olódùmarè pàápàá ló fi àṣẹ sí i pé ẹbọ ni kẹ́ ẹ máa rú gbogbo nǹkan tẹ́ ẹ bá ń béèrè lọ́dọ̀ mi téèyàn bá yan owó lóde ọ̀run nísìn tó ti yan owó tó yan gbogbo ẹ̀ ó níṣẹ́ láti ṣe nígbà ọba dáyé iṣẹ́ tí ó ṣe náà ni kó tẹpá mọ́ṣẹ́ rẹ̀ kó ṣe tutù kó rúbọ kí owó yẹn kó lè tó lọ́wọ́ bàbá sì tún lówó tán ń kọ́ kó là ṣe tẹ̀dí owó mọ́wọ́ tí ẹni tó ní tí ò tún fi ní di aláìní ẹ̀bọ̀n náà láàrù kẹ́mi wa ó lè gùn bàbá fẹ́ gbéyàwó ìfàlà àdá ẹ̀bọ̀n láàrù tá a bá bímọ ifá là á dà ẹbọ là á rù ẹbọ rírú bí a fẹ́ tẹ alẹ̀ ọjà pé ibi tá a fẹ́ gbé mọ nájà ni o èèpẹ̀ ẹbẹ̀ ni àwọn babaláwo bù wọ́n dà falẹ̀ lórí ṣé ibi ọba ọjà dídá mu tífà bá ti níbẹ̀ wọ́n á dẹ̀ ṣètùtù síbẹ̀ ọjà yẹn ó dẹ̀ máa gbìràn yóò máa gbìràn bá a sì bá ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn òkèèrè dé mo kọ ìwé kan lórí n tá à ń sọ̀rọ̀ lé lórí tí mo pè ní healing power of sacrifice healing power of sacrifice tí mo a fi sọ ìtumọ̀ torí lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe ní òkèèrè nígbà tí mo wà ní yunifásitì San Francisco State University ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ gbogbo àwọn àkójọ tá a ṣe wá kó mo fi ṣèwé la pè ní healing power of the sacrifice advantage tó wà nínú kéèyàn rúbọ àti àwọn tó kọ̀ tí wọ́n rúbọ disadvantage ẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú ìwé àwọn tí wọ́n gbọ́ rírú ẹbọ tí wọ́n rú àwọn tí wọ́n gbọ́ e, ètù ètùtù tí wọ́n ń lò nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwọn tẹ́ ń sọ pé hmm, tẹ́ kọ tí ọ̀gbọ́n hmm, hmm, kí ni jẹ́ bá tó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ lọ́wọ́ àánú ìwé ẹni tó bá kọ tí ọ̀gbọ́n yìí sí babaláwo wọ́n máa ń fi kàbámọ̀ bọ́ ọ́nú ni torí pé olódùmarè gan ló sọ pé ká máa rú ẹbọ ẹ̀ kìí ṣe wípé à ń rú ẹbọ fún olódùmarè torí àwọn ẹ̀mí àìrí hmm. àwọn ajogun àwọn tó lè tí wọ́n lè block nǹkan tá a fẹ́ kí wọ́n lè yàgò lọ́nà fún wa tá à ń rúbọ sínú. Si ẹbọ tá a bá wá rú yìí ní jẹ́ kí èrè wa ó lè tó ọ̀run olódùmarè náà láwàá pè gbogbo bẹ torí bí wọ́n ṣe ń rúbọ nílẹ̀ yorùbá ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń rú ẹbọ ní jerusalem àbí arabia ntí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn òkèèrè ni pé bóyá àwọn ò tiẹ̀ mọ̀ pé àwọn yorùbá wọn ò mọ̀ pa níran wọn ò mọ̀ pa ní àṣà wọn mọ̀ pa ní ìṣe tiwa kí ẹ tó kó ìṣe tiyín dé tí wọn ìbá rúbọ ní Jerusalem tí wọn ìrúbọ ní Arabia ṣebí tí wọn nu àwa máa ń rúbọ ńlẹ̀ Yorùbá ẹbọ ètùtù gbogbo ń tà ń ṣe ńlẹ̀ Yorùbá ẹbọ là ń fi ń ṣe ẹbọ ní jó oògùn ọjẹ báyìí sàn ń ṣèyàn tó lo oògùn lo oògùn lo oògùn tí ẹbọ ní ó sè é ẹbọ tá a wà ń sìn ń rú ó yàtọ̀ sẹ́bọ tiwọn. tẹ eh, wọ́n bá ṣe nísìnyí wọ́n ní eh, ẹ̀tàn àbẹ́là ẹ̀ra kìnní méje ẹ̀ra kìnní méje àwọn ọ̀dẹ̀ tí ì rúbọ ohun. tí wọ́n bá lọ sí eh, ọbádọdún tí wọ́n lọ sí mẹ́kà tí wọ́n lọ wọ́n fàárí wọ́n pa àgbò ẹnì kọ̀ọ̀kan pa àgbò àwọn ọ̀dẹ̀ tí ìrúbọ ohun tí àwa bá wá mú àgbò tá a láà fẹ́ bọ Ṣàngó àbá fẹ́ bọ eégún bì èyí ò ní wá máa di wàhálà wọn ni wọ́n ń ṣe nǹkan tí ò dáa. ọ̀nà tá à ń gbà fi ṣe kò rẹ̀ díra wọn lọ́wọ́ tí o bá wí pé ti ilẹ̀ Jerusalem ni ó wù ọ́ tí eléyìí náà sì pé arabian ni òun bá lọ èmi sì dúró sí ti yorùbá ìran mi kí ló wáá fàjà kí wọ́n ṣe tiẹ̀ kémi ṣe tèmi kó wá sí dandandan pé tí mi ò bá ti wá ṣe tiẹ̀ ń tí n bá ti rú ẹbọ nílànà tiẹ̀ pé ọlọ́run ò sì sọ pé òun ò gbà ọlọ́run ní òun ni elétí igba ó lé kan gbogbo bí tẹ́ bá ti pè mí mọ̀ dáhùn ní jẹ́ à ń sì ń pè sí ń jẹ́ sì ń dáhùn kí wá ṣe dandan pé tí mi ò bá ti wá gba ilẹ̀ Jerusalem lọ tí mi ò lọ sí Arabia pé àdúrà mi ò lè gbà ọ̀run ọ̀run ọ̀run tẹ́ ẹ sì ń kégbé pé eh, ẹni tí ó wọ ọ̀run dáadáa tí ó gbogbo e, kò séèyàn tí ń sin lọ́hùn. Hmm ó wà nínú ewì mi kan bẹ́ẹ̀ mo ní ọlọ́run òdùmọ̀rè tó ń lé ń ké pè ló lè ń ké sí òdùmọ̀rè tí ń sìn wá lọ́mọ aráyé sọ pé ń làwọn ń sìn tí tó o bá fẹ́ gbàdúrà ní ìlànà ti Jésù nísìn bàbá wa ti ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé torí ìjọba ń tiẹ̀ ògo ń tiẹ̀ eh, láéláé mọ́ fà wá sínú ìdẹ̀wò gbà wá lọ́wọ́ bìlísì tẹ́ ẹ bá ti sọ fún ọlọ́run tán pé ó tó bí o ṣe báyìí ní tẹ́ ẹ máa ń wí ni pé mọ́ jẹun kú mọ́ jẹun kílẹ̀ wá fi ń sin lọ́hùn. téèyàn bá lọ sí mọ́ṣáláṣí tó wẹwọ́ tó wẹsẹ̀ tó bọ́jú tó bọ́mu tó ṣe wọ lọ́run àtóbi jù ní ọ̀hún lódùmarè èèyàn kàǹkà ní ọ̀hún tó kí ni ó tún máa wí mọ́jọ́rí ọ̀fọ́ mi mọ́jẹ́dọ́ ọdún mi mọ́jàpá ọ̀tà ọ̀ká mi fún mi lóyún ìlókù kí lẹ̀ wọ́n fi ń sin náà owó tẹ̀ sí ń dá owó fìṣẹ̀bí líláì owó pẹpẹ owó níjọ́ òní ẹ wá kó owó yẹn Jésù olùgbàlà owó rẹ tá a dá láti January òun rèé o fìṣẹ̀bí líláì owó rẹ tá a dá láti iléyà ìsìn ẹja lọ kó fún mọ̀mọ́dú o kí lẹ̀ wá fi ń sin náà hmm. kí lẹ̀ fi ń sin ó téèyàn fi ń sin náà ò ju ìrànlọ́wọ́ lọ ìséèyàn ti ń sin náà ọlọ́run ní ń sìn wá tó o bá bá ràn lọ́wọ́ wádọ̀ mi tí n bá ní iṣẹ́ ọlọ́run mo ṣe fún ọ̀hún ah ah níjọ́ kan tí kinní kan bá ọlọ́run. bàbá ilé ìbọn ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn onírànlọ́wọ́ bóyá owó ni bóyá nǹkan ni sẹ̀wọ̀n tọrọ lọ́hùn ní sọ̀kalẹ̀ kéèyàn ò jí láti ìjẹta kọ́ máa pé ọlọ́run ọlọ́run ọlọ́run pé ọlọ́run kò lè rọ́lọ́run báyìí ṣùgbọ́n náà wọ́n ti ara èèyàn ìta bá ṣe fún ara bá ní nǹkan rere ìyún lọ́lọ́run ó wò tí ó gbé sórí òṣùwọ̀n pé à lámọ̀rí iṣẹ́ rere rẹ̀ ọ̀pọ̀ ju burúkú lọ ẹ bá ń fi sí ibi ìsinmi tí ó ti máa ń sinmi báwọn kì í ṣe ẹ̀sìn téèyàn sìn torí ẹni tí ń ṣẹ̀sìn ìṣòro ló ní ẹ ti ń lọ ṣọ́ọ̀ṣì oníṣòro ni orin àwọn abọ̀rìṣà náà tẹ́ ẹ pé wọ́n ń bọ̀rìṣà yìí náà tóyìn bá ti mú obì ògùn láká ayé o ọ̀sìn mọ́lẹ̀ ńlẹ́kọ́ tí ó tún máa wí ni pé mọ́jọ kọ́ mi ọ̀dànù mọ́jẹ́ kí n sùn lágbára ẹ̀ jẹun ṣé wọ́n á ń sinú. ẹ̀yìn gbogbo nǹkan tẹ́ ẹ sì mú bó ṣe Ọ̀ṣàlá ni bó ṣe Ọbàtálá ni gbogbo nǹkan tá à ń fún wọn àwọn náà tún ń fún àwọn ajogun àwọn ẹ̀mí àìrí kán mọ́ dà wá láàmú wọ́n fún wọn kì í ṣàwọn ní jẹ́ bẹ́ẹ̀ pa ìgbín sóòsà bẹ́ẹ̀ pe ewúrẹ́ bọfá kì í sì ifá lòun ò jẹ́ lòun kọ́ lòun jẹ́ ó ní àwọn gbogbo nǹkan tẹ́ ń bá ń ṣe òun ó mọ tọ́jú rẹ̀ òun ó mọ re jọ tí kinní kan bá fẹ́ dà bóyá ikú ló ń bọ̀ tí ó sì rí i pé owó ọ̀gbà kinní níbo lọ fẹ́ lọ mú mi iná jẹ obì iná gba jẹ iná gbàgbà kan níbo lọ wá fẹ́ lọ mo fẹ́ lọ rèé mú àrùn òun ló ní gbogbo nǹkan tí mo gbé lẹ́yìn ikú ìsìn ìjẹun ẹnìkan pa ni báwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn kò séèyàn tí ń sin náà ọlọ́run ní ń sìn so òòṣà òòṣà òòṣà tí wọ́n dẹ̀ ń dákọ àwọn èèyàn mọ̀ tún mọ òòṣà àwọn èèyàn tó rí ṣàdá là ń pè ní òrìṣà ẹni tí orí ṣàdá Jésù èèyàn ni Mọ̀mọ́dù èèyàn ni Ògún èèyàn ni Ṣàngó èèyàn ni Ifá kan sì sọ ó ní Ọ̀rúnmìlà wí èèyàn ní dòrìṣà èmi náà wí èèyàn ní dòrìṣà bára àgbọnnìrègún ó ní oògùn tẹ́ ẹ rí ó léèyàn ní nígbà tó gbọ́n tó lágbára òun ni fi ń bọ́ ó ní Ṣàngó tẹ́ ẹ rí nígbà tó gbọ́n tó lágbára ẹni tó gbọ́n ni wọ́n ń bọ èèyàn ní dòrìṣà ọ̀rọ̀ gbólóhùn òrìṣà tó bá jẹ́ pé ibi ìní ẹ bí àwọn mọ̀mọ́dù sí òṣàlá máa ń pè wọ́n tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni ẹ bí Jésù sí òrìṣà làá máa ń pè é torí ẹni tó rí sàdáni kìí ṣe èébú tẹ máa ń wẹ àwọn olórìṣà gbogbo èèyàn tí ń bẹ láyé ìlò olórìṣà tó bá ní Jésù ló ń tẹ̀lé olóòṣà ni ọ́ torí èèyàn tó rí sàdáni Jésù tó ní Muhammadu ni ẹni tó rí sàdáni olóòṣà náà àìní ìmọ̀ èèyàn ní dòrìṣà ẹni tọ́gbọ́n ni wọ́n ń bọ ẹbọ táwọn ń rú láti gbára wa sílẹ̀ láti yọra wa kúò lọ́wọ́ àwọn ẹ̀mí àìrí ajogun òní ẹbọ rírú wà fún ó ti jẹ́ nu. Ah, bàbá mi kò ní bàjẹ́ ẹ pẹ́ fún wa bàbá ẹ pẹ́ fún wa bàbá bá wa bàbá bá wa fọ yẹ́kíyẹ́kíyẹ́kí kò sẹ́ni tí ò ní yé báyìí sí yìí ẹ bàbá ò sọ pé kò sí kò sí mùsùlùmí bàbá ti fọ yẹ́kẹ̀rẹ̀ kẹ́ tó ti yé ògbọ́n bàbá tí tó jẹ́ kẹ́ máa lọ kẹ́ tó lọ sínú ẹ̀jọ̀ eléyìí fáwọ̀ ọ̀dọ́ ni eléyìí fáwọ̀ ọ̀dọ́ fáwọ̀ ọ̀dọ́ ni ẹ wọ́n máa ń sọ ń pa oògùn owó wọ́n ń ṣẹ́ṣó wọ́n lọ ń ẹ mo lọ bìkan lọ mo fẹ́ bàbá ẹ má bínú pé mo ti ẹ bá mi sọ ń pa ẹ̀ nítorí wọ́n lọ ń ṣoògùn owó ẹ̀yìn tí wọ́n lọ sí pàápàá fọ́wọ́n ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí ẹ ṣe gẹ́gẹ́ bí mo ti máa ń sọ àwa Yorùbá ẹ̀dá tọ́lọ́run dá wa Ọlọ́run ti dá wa pé ó sì fún wa ní gbogbo ọ̀nà tá a máa rìn tá a gbà àkọ́kọ́ oògùn owó tó yẹ kéèyàn ó ṣe iṣẹ́ lóògùn owó àkọ́kọ́ iṣẹ́ oògùn owó ni kéèyàn kẹ́kọ̀ọ́ dójú àmì kó nímọ̀ oògùn owó ni. Hmm ṣùgbọ́n nígbà tó bá peléke nídìí pé béèyàn bá mú orin kọ dáadáa ju ẹgbẹ́ rẹ̀ yòókù náà ah, ó ti ṣẹ́sọ tí tí sà ń bọ́ sí lẹ́nu tí wàá ló ti ṣẹ́sọ ó ti ṣẹ́sọ orin téèyàn bá sì lówó ju ẹgbẹ́ rẹ̀ yòókù náà ah, ó ti ṣẹ́sọ owó tásìkì rẹ̀ bá ti ju ti ẹgbẹ́ rẹ̀ yòókù lọ oríṣiríṣi iṣẹ́ rí àwọn ẹ̀yà kan ti wọ ẹ̀yà Yorùbá àwọn àgànyìn àwọn tápà tí wọ́n lù pọ̀ mọ́ wa àṣà wọn ìṣe wọn ó ti wọnú ìṣe wa ọ̀pọ̀ ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a rí tá a ń rí nísìn àwúrẹ́ wà táwọn bàbá wa máa ń ṣe tó jẹ́ pé àwúre iṣẹ́ ẹ̀ta àwúre ni pé ẹni iṣẹ́ téèyàn bá ń ṣe kó máa rí ṣe ń bẹ̀ kí ẹ máa bẹ̀yàn níṣẹ́ oṣó wà oṣó lẹ̀ oṣó sísọ síṣẹ́ ṣùgbọ́n kì í ṣe pé ẹ lọ́ọ́ gé rí ẹgọ́rùn-ún ẹ gé apá rẹ̀ gé tan rẹ̀. àwọn èèyàn máa ń ṣoògùn owó ó lè pé igba igba ni gbogbo igba òbí fi igba òbí pa igba ewé kínní igba kínní gbà tó bá lò ìjọba ìlú lò aṣọ funfun lọ́ọ́ máa lò òru lọ́ọ́ wẹ̀ ó wà tí o sì pa ẹ̀mí èèyàn kankan lára kì í ṣe pé nígbà tí wọ́n á gbé e sí kọ̀rọ̀ ń bẹ̀ yẹn ni wọ́n á gbé e gbàǹlé ẹni lórí lówó wá ń dà jẹ lára rẹ̀ àwọn kò sí yẹn nílẹ̀ Yorùbá àbínú àpótí kan lẹ́wà ṣe kinní kan lẹ́wà mówó ń bẹ̀ ẹ sì wá rí i pé àwọn tí wọ́n ń ṣe tó bá ti di pé owó alájọ àbí ànábọ̀ pé àwọn náà ń bọ̀ ni tí máa ń gbẹ̀yìn rẹ̀ kò dáa ṣùgbọ́n oṣó oṣó lẹ̀ ń bẹ àwúre tó bá ti ní ńlá lọ sólẹ̀ àwúre tó bá ti tóbi òun lọ sólẹ̀ ṣùgbọ́n kéèyàn ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ọ̀dọ́ wa ni pé kán mọ pé kẹ́ ẹ mọ̀ fẹ́ ṣiṣẹ́ kẹ́ ẹ rò pé kinní kan ni ó máa gbówó wá iṣẹ́ téèyàn bá ń ṣe làwúre jẹ́ sí. bó ṣe orin lèèyàn ń kọ ni o bó ṣe ọjà lèèyàn ń tà ni o tó bá ti yóò máa tà ju ará yòókù lọ ọwọ́ rẹ̀ ó máa gòkè ibi táwùrẹ́ ń jẹ́ sínú wọ́n bí wọ́n ti ń pè ń bì ó máa ń pè lọ́hùn ẹwọ́ ẹ bá wa bá a ṣe kínní o àwúre jẹ́ nìyẹn. mo kéèyàn wá rò pé nígbà tí n bá gbé kinní kan sí kọ̀rọ̀ ń bì hundred thousand ní màá kó ojoojúmọ́ ibi tí jìbìtì ti wọ̀ nìyẹn pẹ̀mí o ní sátìlọ́wọ́wọ́ kan wá kò nílò láti ṣiṣẹ́ mọ́ tọba ti fi iye báyìí lọba ti fi dá kinní rẹ̀ kó náà sì fẹ̀yìntì pé tí bá ti lè rí owó báyìí ṣàjọ ẹnu kí nǹkan máa lọ mú gbogbo àwọn tí ń ṣe òfò ní já sí bó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó ní ká ẹ wá ṣe nǹkan sóun náà ṣe fúnra ẹ̀ ẹni tó ní ká ẹ tóun mú bá mọ̀ kí làbọ̀rọ̀ máa ṣe fún yàn tó bá mọ̀ nǹkan kan tí ó máa lọ kó owó mẹ́ kí ni àbọ̀rọ̀ sọ fẹ́ yẹn kankan ṣùgbọ́n àwúre oṣó wà ọ́n oṣólẹ̀ wà àwúre wà iṣẹ́ téèyàn bá ń ṣe ní ọ̀jẹ̀ sí kò sẹ́ni tí ò nílò kó ṣàwúre tó bá fẹ́ káyé òun dáa ó máa ń gbé ọwọ́ èèyàn sókè ni bó ṣorin lèèyàn ń kọ bó ṣe jó lèèyàn ń jó bó ṣọjà lèèyàn ń tà kò sẹ́ni tí ò nílò àwúre àwúre yẹn á jẹ́ kí àwọn oríṣiríṣi èèyàn ẹni dúdú ẹni funfun ẹni mímọ̀ ẹni àìmọ̀ ire àpá òkun ire ẹlẹ̀ méje ọ̀sà wọn ni apá ọ̀tún apá òsì lẹ́yẹlé fi kóre wọlé kó máa pe èèyàn níbi tẹ́ ẹ̀ ti mọ̀ èèyàn rí èèyàn kan ló ló ní kí n bá yín sọ̀rọ̀ ẹ̀jọ̀ mo fẹ́ wá níbi tẹ́ ẹ̀ dé rí iṣẹ́ àwúre nìyẹn iṣẹ́ téèyàn bá ń ṣeun Àwúre yóò polongo èèyàn lọ síta ni àwọn nǹkan tí polongo èèyàn tí máa ń ròyìn èèyàn káàkiri gbémi ṣe wà ẹlòmíì tí mi ò fojú rírí á lóun dẹ̀ lálàá á lóun dẹ̀ rí mi á fóònù mi pé bàbá ṣe ni mo lálàá tí mo rí yín tó dẹ̀ sọ pé ọ̀dọ̀ yín ni kí máa mi ò dẹ̀ rírí mi ò mọ̀ rí bí àwúre ṣe máa ń polongo èèyàn káàkiri nìyẹn bẹ́ẹ̀ náà ni oṣó oṣó lẹ̀ wà tí kì í ṣe pé ẹ lọ gérí ẹgọ́rùn àwọn tí àṣàwọ̀ tó wá wọ ọ̀dọ̀ wa ní ẹ rí i pé kò ti sí rí àárí gbogbo ọmú rẹ̀ ni wọ́n gé ẹsẹ̀ rẹ̀ ni wọ́n mú kíní àpọ̀wò sí gbogbo inú ẹ sì lè bá èèyàn tó bá jẹ́ ojúlówó babaláwo tó bá mọ fá dáadáa àwọn tẹ́ bàbá ń bẹ̀ àdàmọ̀dì bí kí wọ́n pé aláàfáà kan kí wọ́n pé kinní kan ẹ̀ lè bá wọn tó jẹ́ ìtàlẹ̀ mu ẹ̀ lè bá wọn bẹ̀ bó ṣe rí nu. bàbá agbáṣàgá ni àgbà yorùbá dẹ̀ ni kí lẹ́fẹ̀ẹ́ tó fún gbogbo ọmọ yorùbá tó ń wọ̀nyí báyìí torí pé nílùú wa tá a bá ìṣe oríṣiríṣi kan là ń gbọ́ yorùbá kinní kan látẹnu yín kí lẹ́fẹ̀ẹ́ sọ fún ọmọ yorùbá káàkiri tọ́wọ́ àgbáláyé kí lẹ́fẹ̀ẹ́ sọ fún ọ ó tí mo fẹ́ sọ fún gbogbo wa ní ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire àbí káàkiri gbogbo àgbáyé orílẹ̀-èdè níbi tí Yorùbá tá dé Venezuela South Africa Brazil ní gbogbo àgbáyé tán ni pé kí a má jẹ́ kí ìṣe wa kó parẹ́ torí pé orílẹ̀-èdè tí ò máa ṣèṣe tiẹ̀ ìṣe oníṣe ni ó máa ṣe ìwà oníwà ni ó mọ̀ wò ká má tijú sí nǹkan tiwa àgbàwọ̀ ṣòkòtò tí ò bá fún wọn lẹ́sẹ̀ yóò sò wọ́n lórúnkún rẹ́gírẹ́gí ló ń tẹ ní bánilára jọ ká máa sọ èdè wa ká máa wu ìwà wa ká máa jẹ oúnjẹ ìbílẹ̀ wa ká máa jẹ́ orúkọ àbínibí wa ká máa jẹ́ orúkọ òkèèrè mọ́ ẹ rí i pé orúkọ òkèèrè ó ti ń sọ ìdánimọ̀ wa nù tẹ́bárí lẹ́yìn ní ìsìn alóhun abudu rasidi ramani tẹ́bárí yìí ní ìsìn rasaki ìmọ̀ ẹ sáwa lè mọ̀ pé yorùbá lélẹ́yìn tó bá tiẹ̀ sì mú ọkọ̀ yorùbá kan tó bá pé Ajíbọ́lá kinní kan á ti mọ̀ pé yorùbá ni ó tiẹ̀ wá jẹ́ pé Muhammadu lè kun ṣùgbọ́n àwọn èèyàn ti ń sọ ìdánimọ̀ yorùbá nù abudu karimu sifawu abirudu kinní ó túmọ̀ sí pé wọ́n fẹ́ ká dá wa mọ̀ bí orílẹ̀-èdè Yorùbá mọ́ tí orílẹ̀-èdè Yorùbá ó bá jẹ́ orílẹ̀-èdè Yorùbá àṣà àti ìṣe wa láfi jẹ́ ìdánimọ̀ ó kọ wa tá à ń jẹ́ àgbọ́dọ̀ lè mọ tó bá ti gbọ́ pa Yorùbá ni ọ̀gbọ́n ó rẹ ni Yorùbá ni lágbájá Àjíbọ́lá owó ṣe é ní ṣé wàá lè sọ pé Yíbò lélẹ́yìn àbẹ́fẹ́ sọ pé èbó ni ṣùgbọ́n nígbà tó bá ní Abdul Gbàdàmọ́sí ó ti bọ́ síbòmíì bẹ́ẹ̀ náà ni ti àwọn aráàlẹ̀ Ísírẹ́lì Emmanuel eh, Gabriel Gabriel kínní ó kọ Yorùbá wa kò dí ẹ̀sìn tẹ́ ń sìn lọ́wọ́ ìyẹn ló lè fún wa ní ìdánimọ̀ tó Yorùbá lélẹ́yìn àṣà wa ìṣe wa ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ̀rọ̀ ìlú onílù tí ì bàjẹ́ wa táwọn ọmọ bá jí làárọ̀ kí wọ́n dọ̀bálẹ̀ ọ̀kàrẹ̀ o àdìgún òpó òpó rọ́sọ̀ òpó káàkiri oríkì kóbìnrin náà jí láàárọ̀ kó kí ọkọ ọkọ mi olówó orí mi ọkọ bí obìnrin bá ní gbólóhùn aṣọ àtọkọ ẹ̀ tó bá jí láàárọ̀ lọ bí bẹ́ẹ̀dì ọkọ ẹ̀ tó bá ń kí oríkì ìdílé e, inú ọkọ yẹn ó yọ ni ọ̀rọ̀ tá a sọ lánàá ẹ̀yin ìmọ̀ ni ẹ má bínú ẹ fẹ́ kẹ́ ẹ fọwọ́ nù ọmọ òkú ló sọ ọmọ òkú gbàjá inú ọkùnrin yẹn ó dùn àbí kóbìnrin ó máa ṣe arẹmọ ọmọ tí ń ké tá a mọ nǹkan tí ń ṣe tí ń sá ń sunkún kán dẹ̀ gbé sẹ́yìn kó mọ kí oríkì fún ọmọ yẹn á sùn lọ ń bẹ̀ ni níta fi lè dá wa mọ̀ nìyẹn gbogbo àwọn orílẹ̀-èdè tó dìde tó di jàǹkàn lónìí India Japan wọn ò ju àṣà wọn wọn ò ju gbogbo ọ̀sẹ̀ wọn sílẹ̀ kò síbi tẹ́ ti rí Chinese tẹ́ẹ̀ ní rí wọn pẹ̀lú nǹkan wọn táwa náà bá dẹ̀ fẹ́ di ní ńlá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá tá a fẹ́ dàgbàsókè ìyí la gbọ́dọ̀ múra sí tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀ṣàkálá òṣokolo là á mọ̀ jẹ́ ilé wa ó dáhùn ẹ kú etí gbọ̀n. ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín. Eh, bàbá wa nìyẹn eh, bàbá àràbà fúnra wọn hmm, inú mi dùn pé abá àgbàlagbà bí lè ṣe bàbá bàbá tún wọn tún fi le gan nítorí hmm, pé gbogbo nǹkan tí a ti rán mi pé mo dúnà mo ti béèrè yìí bàbá yí ọ̀nà náà fún wa ní ìtó dẹ̀ yé wa dáadáa eh, eléyìí ò ń ṣe pé àṣemọ́ta máa rí bàbá lágbára náà torí àṣà wa èdè wa yìí kó tó pé kí ni a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ni àtúkọ̀dà àrí bàbá náà ìjọba túmọ̀ náà ẹ̀jẹ̀ kà bàbá àdúgbò lọ́wọ́ yìí ẹ fún wa sáà bá mi bàbá àwọn èèyàn fẹ́ gbọ́ ọ̀gàn odù fáàkàn mọ́ra ẹ bá ẹ bá mi ẹ bá mi fọ́n ara lé kẹ́ kọ́ọ̀bù yẹn sáàpù tó di pé ó dọjọ́ ọ̀gbọ̀njọ́ rẹ̀. Eh. eriwo ya eriwo fọ́n ẹ̀yin ènìyàn ẹ pẹ̀lẹ́ o ẹni tó dúró ẹ kú dúró èèyàn tó bẹ̀rẹ̀ ẹ sì kú ùkalẹ̀ o gbogbo àbẹ̀rẹ̀ mọ́jòkó ẹ kú àgbọ́dìde ojú tá ẹ mú wòran ọ̀pẹ ojú tá ẹ mú wòran òní ẹ̀yin ò sì ní fojú ọ̀hún sìnkú òkú làgbòrò lọ tó bá dàjọ́ dún a ó sì ìtún ríra a ó sì tún ríra bó bá dàjọ́ dún a ó sì tún ríra o bó bá dàjọ́ dún a ó sì tún ríra ó ní abáwa nìyẹn bàbá wa àràbà bàbá wa ìfọyẹmí ẹlẹ́bù ìbọn agbáṣàdá báwa tí mo wá dùn bá ṣe lù wọ́n tọ́lẹ̀ ṣe kí ni tọ́ wúlò wọ́n lọ́wọ́ nípa wọn báyìí ẹ sì pẹ́pẹ́pẹ́ fún wa nípa àwọn ìṣe àtàṣà tó wà wọ́n àwọn nǹkan tó wà lọ́wọ́ yìí ó wúlò fún wa dúpẹ́ lọ. gbogbo lọ́la àti gbogbo yín káàkiri tẹ́tí wò wá ẹ jẹ́ kó rí nígbà tí ní star time ní akéwì ẹ lóṣogbo ní akéwì káàkiri ẹ ti ló Amẹ́ríkà Canada wọn àti ìlọ dúpẹ́ lọ́wọ́ láwálé tẹ̀mọ́wọ́ tájọ wà ń bí ní àgbàlá bàbá mi lájọ wà dúpẹ́ lọ́wọ́ gbẹ̀ngà ọmọ ìtàn joshua lájọ wà ń bíràn ní àgbàlá bàbá mi gbọ́n mi ṣẹ́gun ta ìwé dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá tó yẹ pé ọ̀hún náà ti wá di bàbá wa lóṣòro bàbá wa tà fún olóyè pé ọ̀hún náà ti wá sọ̀rọ̀ bàbá láti jọ ọjọ́ yìí pé ẹ bá ti dé bá tẹ̀sí ní lànà náà àwa kí bàbá ọwọ́ àdúgbò ẹni mi náà mo dúpẹ́ lọ́yìn bàbá ẹ fún mi kò ní bàjẹ́ àti gbogbo àrùn òṣogbo pátápátá Eh, lágbára àárín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.